ọjọ́rọ̀. ẹ má pẹ́ o ẹ má pẹ́ nípàdé tẹ̀ ń lọ sórí ah, ah. ẹbí. Ah, ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ẹ sọ pé ń bọ̀ tẹ́lẹ̀ o. báwo làwọn ará èkó àwọn àbúrò yín náà ń kọ́. ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ àwọn ará èkó kọ́ ni mo wá bá yín sọ ń bì báyìí kẹ́ mi dáadáa ẹ wo hmm, ẹ jẹ́ kí kinní kan yé yín o ìyá àti bàbá ẹ̀yin méjèèjì ẹ ṣọ́ ara yín gidigidi gan kí ni problem yín gan ẹ lè fi mí sílẹ̀ ẹ ṣọ́ ara yín kọlọ ń ṣọ́ yín ẹ mọ̀ dájú wípé àwọn méjì péré làwọn tó bí wa bí ẹgbẹ́ mi ti ṣaláìsí èmi kan tó kù ẹ jẹ́ kí n fọkànbalẹ̀ gbégbé sí ayé mi o ah, ah. please ẹ jọ. ṣé èmi ni ǹjẹ́ kó fọkàn balẹ̀ ló gbé sí ayé ẹni àbáyọ ẹ̀yin méjèèjì ah. ẹ̀yin méjèèjì ẹni mò ń bá wí. ẹ dúró kí ló kọ yín náà ọ̀rọ̀ tẹ̀ ń dá sí gan-an kí ló kàn yín nínú ọ̀rọ̀ èmi àtẹ̀gbọ́n mi ah, ẹ dẹ̀ ṣọgbà yín kí ló kàn yín. ẹ ṣọ́ra kí ẹ má kọ́ntínú yọ o ẹ má kọ́ntínú yọ o. ẹ Banjo lórí ọ̀rọ̀ tó ń sọ yìí ti ń pọ̀ lápọ̀jù kí ló dé tó ń sọ̀rọ̀ kàṣàkàṣà ṣèbí kókun ẹbí ọ má bàjẹ́ ṣèbí torí ẹ̀ làwa ṣe ń ṣe gbogbo ohun táwa ń ṣe yìí. ẹ wo bàbá ẹgbẹ́ gbogbo ẹnu yín dákẹ́ ń bẹ̀rẹ̀ jàre kò ní da fún yín kò ní da fẹ́bí kò ní da fókun ẹbí. bí n pé. Ah, ẹ jẹ́ kí ọlọ́mọ bá ẹgbẹ́ kọ́ ń kí n sọ tẹnu mi kò ní da fún ẹbí papọ̀ ìgbà tí ọ̀dà fún yín tẹ́lẹ̀ kí ni ìwúlò yín kí ni ìwúlò gbogbo yín ẹ̀wọ́n sọ wípé òkú ẹbí ó pẹ́ kó kú ẹbí kó tó já dànù kí ẹbí gan kó fọ́ká dànù kí gbogbo yín kó túká kí gbogbo ayé ti yín bàjẹ́ dànù ẹ jọ jọ jọ jọ jọ jọ ẹ mọ̀ mí o ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ mí láti jọta ẹ ti fẹ́ mi ẹ mọ̀ mí wípé iná ni mí mi ò mojú ẹni tó dá mi. mi ò dé ń gba pẹ́rẹpẹ̀rẹ mi ò ráyè mi ò lára àti gbà òṣì. ṣé rí ọkọ mi rèé ó gentle kò kí ń lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ dáadáa ẹ ò lè jà ṣùgbọ́n ó níyàwó tó gbójúlé tí ò bá lè sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wá èmi á sọ ọ̀kọ̀ọ̀rọ̀ lù yín ara yín àkọ́ máa sọ ọ̀tọ̀rọ̀ fún yín kí ló dé kí ló kọ̀ yín bẹ̀ kí ni ti inú ọ̀rọ̀ tó wà lẹ́jọ́ tó lọ́lọ́ ẹ sọ fún mi ah ẹ̀jẹ̀ wọn ní ẹ̀kíní kan bákan ni kò ṣiṣẹ́ báwọn kan ni wọ́n ṣiṣẹ́ ẹ wo ẹjọ́ ẹ má sọ mí dàbẹ̀ ṣe dá o ẹ má bàtẹ̀ mi jẹ́ ẹ má pàmí lọ́kàn jọ torí ọlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe sọ ìyàwó ẹ̀gbọ́n èdè òpó ọ̀sán gangan ẹ má sọ èmi dàbẹ̀. kò tí ẹ lè pọ́síbù láíláì tí ẹ lè rẹ lè pa ìgbà ló ń pa ẹnìkan kì í pàwé lè ikú tí ẹ lè rí pa. ṣé ẹni ẹnikẹ́ni tó bá ń ro ikú sí èmi àti ọkọ mi lágbára ọlọ́ọ̀ á jẹun láyé bá a lọ ṣọwọ́ lájùlé ọ̀run mi a máa nìṣó lọ́rùn dé ẹ̀yin méjèèjì a máa nìṣó lọ́rùn dé wa ni. Ah, láyé wo báyìí ṣó ń gbọ́ bí Bímpé ṣe ń sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí wa ṣá. ṣé òótọ́ kọ́ ló sọ ni. ẹ̀ẹ́n ó dọ̀rọ̀ lọ́sọ. òótọ́ ló sọ náà. tó bá wá rí bẹ́ẹ̀ ìdí nù tó fi gbé wá káwa mọ́lé pé kó máa pè wá lájẹ. ṣé kì í ṣàjẹ́ no ẹ wojú mi dáadáa kẹ́yìn sọ fún yín pé yín ò kì í ṣe àjẹ́ amọ̀rú yín àmọ̀ yín ìtabárí yín àdá yín mọ̀ àmọ̀ yín àjẹ́ nìyín èèyàn tó bá ti rí bẹ́ẹ̀ ṣe múra látòkèdélẹ̀ á ti mọ̀ yín pé àjẹ́ nìyín àjẹ́ ní àjẹ́ ní ibẹ̀ ṣe wà tẹ́ ẹ̀ bàbá rẹ̀ ni sọ fún yín rí tẹ́lẹ̀ yín pàjẹ́ ní ìyá èmi ń sọ́wọ́jú yín pé àjẹ́ nìyín kò dẹ̀ sí nǹkan tẹ́lẹ̀ fi mí ṣe. black black all the time dúdú dúdú dúdú dúdú ẹni tí ò nírú ẹni kò lè mọ yẹ ẹni ni jẹbágàn ni ẹbí mọ rí ni ẹni tí òbí kọrí kò lè mọ bó ṣe ń ṣe wọn kẹtẹ ìkẹ mọ tí ìmọ̀mọ́ tó máa sin yín ah. ẹ̀yin àgbàyọ òṣì àgbà játidàti ẹ lè rí nǹkan kan fẹmi ṣe ẹjọ torí ọlọ́mú mọ̀ wípé àjẹgbọdọ̀ ni yín tó ń wẹ́ni kúnra ẹ má sọ mí dàbẹ̀ ṣì dà ẹ má pa ọkọ mi fún ẹjọ torí Ọlọ́run kó ní kálukú kó sọ àgbéjẹmọ́wọ́. yé torí ẹ̀ lọ́wọ́ fi ń pe àyọ̀ká lágẹ̀ẹ́ Eh, kódà bó ló ṣe máa sọ̀rọ̀ sàgbàlagbà pé tọ̀ àgẹ̀làgbàlagbà. bàbá ayákẹ́ṣẹ́ ti yín ò sí lára yín ni ṣé kò sí lára yín ni àjàlá tá ń nà tí ẹ kọ́ ò ṣe ránṣẹ́ níbi tó ti fàyà irú yín bẹ́ẹ̀ kì í jèrè ọmọ bẹ́ẹ̀ ni ẹ lè jèrè gbogbo àwọn ọmọ tẹ̀bí kò ṣọ́ ìpẹ́ bá jèrè wọn àmọ́rú yín táwọn ọmọ yín tọ́mọ ti lọ sẹ́kọ̀ọ́ láti bí ọdún bíi mẹ́wàá nígbà tó bá ná gbàrà tó ná gbòòrò tó ń rìn lọ tó ń rìn bọ̀ tó ọ̀rí ṣe tó ọ̀rí mú tí ò dá fún wọn náà ẹ̀yin fún ayín lẹ̀ṣẹ̀ máa wá fowó ọkọ̀ ránṣẹ́ sí wọn láti abúlé ń bíbà lọ sẹ́kọ̀ọ́ wípé òkè o máa bọ̀ nílé bíbí o tiẹ̀ lè máa wá rí gàrí yan àbí kò tiẹ̀ máa tàgbálùmọ̀ bóyá tiẹ̀ bẹ́tà fún ẹ ṣé bẹ́ẹ̀ kọ́ ló ṣe bá rí ni. sweetie bó ṣe ṣe fún sẹ̀míù nìyẹn. bó ṣe ṣe fún sẹ̀míù nìyẹn ó dẹ̀ dájú pé bó ṣe máa ṣe fún mùnírù àtàǹbàlẹ̀ àwọn ọmọ wọn tó kù náà ni. èmi bíi pé ló sọ̀rọ̀ sí kàṣàkàṣà ó tún lanu ẹ̀ pè mí lágàn bàbá kékeré ṣe aráyé mi lóde báyìí. iṣẹ́ torí pé ṣẹ̀mí ò yá dáadáa ẹ̀yin wọ́n fi ṣẹ̀mí ìṣògùn ọ̀rọ̀ sí mi àmọ́ mo mọ̀ dájú pé mò nírò àtàǹbàlì n ó yá dáadáa lójú ẹ̀mí mi ni. anyway ẹ̀yin méjì ẹ gbọ́ dáadáa ẹ jọ torí ọlọ́run bàbá ìyá ẹ wá gbọ́ nǹkan kan gbọ́dọ̀ ṣe èmi àti mi o. bẹ́ẹ̀ni. yes a gbọ́dọ̀ sùn kórí fọwà. bẹ́ẹ̀ni. ah bàbá ẹ wo nǹkan gbọ́dọ̀ ṣe wá ah, a gbọ́dọ̀ gbóná ẹ gbà bẹ́ẹ̀ ìyá ìyá a gbọ́dọ̀ gbóná a gbọ́dọ̀ gbóná ẹ gbà bẹ́ẹ̀ sweetie let's go. Let's go baby. Hey, down. Let's go. ẹ wo orí ò gbọ́dọ̀ fọ́ wa o ẹ̀dọ̀ ò gbọ́dọ̀ dùn wá tí nǹkan kan pé. yé. bàjọ́ bàjọ́ ah. bàjọ́ ah. ah. kí ló dé kí ló ṣe kí ló ṣe eh. kí ló dé. àlá ni. àlá bíi ti báwo kí ló dé kí ló ṣẹlẹ̀. lójú àlá Ah. bá mi sọ̀rọ̀ kí ló dé eh. kí ló ṣẹlẹ̀ ara ń dùn mí ara ń ni mí. ara bíi ti báwo. ara ń ni mí. ara ń ni mí. ara ń ni mí. mo dáràn. kí ló dé. mo sọ náà ah! mo sọ yé. kí ló ṣẹlẹ̀. ìlera ìwọ. wo wo ọ̀sìnà ọ̀sìnà ọ̀sìnà jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ah, bímpé ẹgbẹ̀rin bímpé jẹ́ ah, jẹ́ ìjẹ̀gbẹ̀sẹ̀ kí ló léyìí. dókítà ní kẹrẹ ojú sáwọn. ẹ ṣé àtẹ̀mí náà. ní wàá yín kan àwọn ni. ẹ jọ ọkọ mi kọ ṣó wà ọkùnrin kò sí kọ́ lẹ́yìn.

dókítà ní pé kẹ lọ sí ward three kẹ lọ fáwọn tó wà ní ẹ̀yìn medication. yes mr Doctor, mo money kàn sọ fún mi pé kẹ wá mi lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ yín mr banjo. sẹ́rí ati ti gbìyànjú gan lórí àìsàn tó ń ṣe ọ̀rẹ́ yín. ṣùgbọ́n ó fẹ́ dàbí pé àbíkú ọ̀rẹ́ yín ó fẹ́ sọ ológun tí a wá di èké gẹ́gẹ́ bá ṣe wò ó fẹ́ dàbí pé spiritual attack òun ni ọ̀rẹ́ yín ni. spiritual attack. yes èyí tí ó túmọ̀ sí pé ó ní ọwọ́ ayé nínú. olùtìrì ta ló ṣe. gẹ́gẹ́ bí profession tiwa kò jẹ́ kí n máa sọ orúkọ báyìí fún yín àmọ́ ọmọ àgbà lèmi náà àti pé mo níbẹ̀rù ọlọ́run nínú òun ni mo ṣe ní kí n sọ eléyìí fún yín. then mo pé àtijọ́ ẹ ti ń náwó ẹ ti ń nára so mi kí ó continue mọ́ so ni mo ṣe ní kí n sọ fún yín. èmi ò bá ní pé bí akẹ́tọ̀ wọlé bò. kàtó wọlé bò. yes. Ah, spiritual attack bó ló ti rí ta ló ṣe. ẹ̀mí ló fẹ́ ṣe o. yàrá kan máa tún ti náà ṣe máa tún máa kàn sí. ọtí kẹ́ ẹ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá lọ. Ẹ ṣé rí ọkùnrin tí a ti torí ẹ̀ wá rí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni láti kékeré. Kódà àti píníṣín báyìí láti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa. Ṣùgbọ́n ẹnu ọjọ́ mẹ́ta yìí ni àárẹ̀ kọ́kọ́ ta lè. Kò sí ilé ìwòsàn tá a ti gbé lọ. Gbogbo ìwòsàn tó ń fún báyìí, pàbó ló ń bọ́ sí. Ṣé dókítà yẹn láti pè mí sẹ́yìn personally pé nǹkan tó ń ṣe ọ̀rẹ́ mi yẹn kò ń ṣe ojú lásán, pé jù lọ́wọ́ ni. Torí ẹ̀ mo ṣe mú ẹ̀ lẹ́yìn pé ká wá. Ó nìkan ni ògo tó kù ẹbí wọn. Ó dẹ̀ gbọ́dọ̀ wọ so wa bẹ́ẹ̀ jọ ẹ ṣàánú wa anything tẹ́ bá lè ṣe ẹ jọ. ẹ fọkàn yín balẹ̀ kò sí ní tó ṣe nígbà tẹ́ ẹ ti dọ́dọ̀ mi wé gbogbo kìkì oògùn ó ti fàdéso kúrọ̀ kò lè kú mọ́ torí bí kú bá ń pa wọ́n lọ́kọ̀ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀ tòtò lè yẹ kó ọmọ ya pẹ́ẹ́sì bọ́ọ̀rùn bó ń ṣe wọ́n lọ́gọ́rọ́ òdòdó lòyè kó ọmọ yagbó ẹ̀sìn gbogbo àlàwé obìnrin kú ń pa òdòdó báyìí láàyè òfu ẹ̀sìn àmọ́ ẹbọ láàrú ohun irú ẹbọ ní gbé ní àìrú ẹbọ kì í gbé èèyàn adé abáparò àti tíǹtì ẹyẹ oko nígbà tó ń bẹ lábarágbọ́n wọ́n wó kan wọ́n bí kéjì wọ́n gbalẹ̀ Ọ̀rúnmìlà mi Ọ̀rúnmìlà ní kán rúbọ kó fi kọ̀ǹkan wẹ̀là kán ìwé rí wọn àparò wò sí dìndìn ó gbọ́ Ọ̀rúnmìlà lólè ó pe babaláwo lágìrì jẹbọ tìǹtẹ̀ yoko nìkan ló gbọ́ irú ẹbọ tó rú tó gbọ́kàrà ẹbọ ló wà àtìgbà náà ló ti dá yàtọ̀ nú ẹyọkọ ẹbọ láàrú fún un àmọ́ ìyàwó rẹ̀ tí ò bá gbẹ̀bọ̀ náà rí o. ṣé ọ̀nà ti gbọ́ wọ́n ní ìwọ ló máa gbẹ̀bọ̀ fọ́kọ ẹ̀. ẹ kò sí problem gbogbo nǹkan tẹ́ bá ti ní kí n ṣe ni màá ṣe káàrọ̀ ọkọ mi ṣàtìyà bí èlò wà ní gbogbo ẹ̀ máa wá ná wa báyìí. èlò ló máa ná wa sá. ẹgbẹ́ márùn-ún. èlò ló ń jẹun. five thousand naira only ṣé tí má ṣàti fún yín five thousand naira ó ti tán àbí. ó wọ́n jù ni òfin tí wọ́n lọ́jà. ó gbà bẹ́ẹ̀ ó ti gbádùn ó ti gbádùn. Oh àmọ́ ní báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nù ìfún yín ní nǹkan kan ẹ̀fí fọ́kọ mú fún un. ẹ fọkọ ó ti gbádùn kò sí láàbù ẹ rí wá báwo wá ni àròkọ ẹ báyìí o. Ah, wọ ọ̀rẹ́ mi kò sí yàtọ̀ kàkà kéwì àgbọ̀ndẹ ìpele ló ń pele sí o ó tiẹ̀ ti sú mi mo ti sáré sáré sáré mo ti wá ràn lọ́wọ́ títí títí tí mi ò rọ́nà àbáyọ mi ti ẹ̀ mọ nǹkan tí mo lè ṣe mọ́ báyìí tó bá ti ẹ̀ jẹ́ pé mo ẹni tí mo ṣẹ̀ ní ṣe bí màá lọ bẹ̀ kó dáríjì mi kó tọkọ mi sílẹ̀. ó mà ti tó bí oṣù méjì táìsàn yìí mà ti bẹ̀rẹ̀. oṣù méjì àbí kí ló ń sọ. Ah ọ̀sẹ̀ tá a wà náà ìlú máa pé oṣù kẹta tọkọ mi ti wà ní ìdùbúlẹ̀ àìsàn bẹ́ẹ̀ mi ò dẹ̀ mẹ́ni tí mo ṣe tó bá jẹ́ pé mo mọ ẹni tí mo ṣẹ̀ ní abẹ́ni tọkọ mi ṣe ṣe bí màá lọ bẹ̀ kó jọ kó dáríjì wá. ó ti tó ọ̀rẹ́ mi má fi ìrònú ṣe ra ẹ léṣe because ẹni tó ń wa aláàárẹ̀ àti aláàárẹ̀ aláàárẹ̀ ló náà o wọ́ ọ̀rẹ́ tó bá ní kọ́rọ̀ mi dànù bóyá kó jẹ́ kí n bẹ sọ fún pásítọ̀ mi kó wá gbàdúrà fún wọn lé àbí kí ló rò. ìyẹn ah, náà dáa tóun bá ti ní rojú àti wá sọ́dọ̀ wa ó dáa kán wá bá mi gbàdúrà fún un àmì ò mọ bóyá ọlọ́run lè tibẹ̀ ṣe yanu tó bá dẹ̀ jẹ́ wípé wọn ò lè wá ni bóyá kí n gbé wá sí chọ́ọ̀chì gbogbo ẹ̀ náà ni mo lè ṣe. kò sí gbọ́ kò sí wàhálà náà wá fún wa ṣe ṣé ọ̀rẹ́ mi. olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan. àmín. ẹ jẹ́ ká gbàdúrà ká béèrè fún ìtúsílẹ̀ gbogbo ibikíbi èyí tí wọ́n ti dé nípa ti ara ni nípa ti ẹ̀mí ni torí sọ́nù èmi mọ́ ó ní ìgbà yẹn kan àwọn ṣe fún mi wọ́n ní ká béèrè kọ̀wọ́n yóò fún wa oh, wọ́n ní ẹni béèrè báyìí làwọn fi fún ẹ jẹ́ ká béèrè fún agbára ìtúsílẹ̀ gbogbo ibi tó ti dè ìránṣẹ́ yìí nípa ti ara nípa ti ẹ̀mí ni tó ti di omi ara tó ti di ẹ̀jẹ̀ ara rẹ ní àwọn béèrè fún túsílẹ̀ láti mú olúwa tú sílẹ̀ gbàdúrà. jehova jésù kristi michael mímọ́ àwọn àjọ ọmọ àyàlẹ́ ìdàgbàsókè ìdọ́lọ́ ẹ̀sìn àìsàn ìmọ̀ ẹ̀fọ́ rẹ̀ tó yẹ àtúnṣe pàmò àtúnṣe ìmọ̀ tó dára kó pàṣẹ àti ẹ̀mí ní à ẹni pé àtúnṣe olùwà bàtúrà jáwé kó ní tú sílẹ̀ kó ní bọ́ olùwà tú sílẹ̀ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. níwájú mẹ́ta lọ́kàn tí àpòdò pè jẹ́ irọ́ arákùnrin a rí wípé fi wàdùwàdù ré ìdà ní orí ìkọ́ ó wá gé yín lọ́wọ́ tán ẹ wá ń kàbámọ̀. kábíyèsí. amúmiri inú ẹ̀mí wípé ẹ ti ṣe àdéhùn pẹ̀lú ẹnìkan hmm. yálà ẹbí ni ará ni ojúlùmọ̀ ni tí ẹ ò sì mú àdéhùn náà ṣẹ pásítọ̀ ẹ parọ́ ẹ mo ti rántí. ẹ máa rọra mi. àtijọ́ àti ẹ̀yìn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ Bánjọ ẹ̀rọ mọ̀ dọ́tọ̀ Mr. Bánjọ ẹ ṣe wà ṣe wà ok ṣe rí nǹkan tó ń ṣe àwọn dáàdì mi ti bá wọn sọ yìí tí ó ju tó ń bẹ lókè bọ̀ nǹkan tó ń ṣe wọn kò ń ṣe nǹkan tó le bọ̀ nǹkan tó léwu ni wọ́n kàn ní láti rest ni because kò kó jọjọ́n tí yóò bá ń ṣe káàkiri káàkiri tó wá dó stage kan wọ́n á ní kíyàn kó sinmi ṣe understand stress ló ń pè wọ́n dẹ̀ máa wà stressed up so only lead to cardiac arrest Koko ṣubú unexpected She understand ẹ kàn ní láti bá wọn sọ tọrọ kan máa fúnra wọn ní ìsinmi ní òrèkóòrè. Ah, mo dúpẹ́ o ẹ Sherry, Sherry no iná ń gbọ́ báyìí ṣe rí báwọn ọ̀rọ̀ tí mo máa ń bá yín sọ náà ni ìpè kòókò jọjọ ìgbára là ń búra ẹ ṣe rí ẹ̀mí iṣẹ́ tẹ̀ ń wò yẹn ó gùn jẹ̀mí èèyàn lọ Eh, àwa máa ensure pé wọ́n ń sinmi dáadáa ṣe mọ̀ pé àlè afford kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn ògo family wa lẹ́hìn ẹ̀ àwọn nìkan ni gbogbo ádìmù ṣó ti yẹn ẹ̀fọ̀kànbalẹ̀ we will be sure that it's fine ẹ ṣe gan. ẹ ṣe gan Mr. Benjo. thank you so much. ẹ kọ make sure pé wọ́n lo oògùn tí mo fún ẹ ní òrèkóòrè. ẹ ṣe ó dáa. ẹ eh, my dear ó yé mi náà nígbà tá a wà ń kékeré tá a ṣe wà lábúlé àwọn bàbá wa máa ń sọ nǹkan kan fún wa wọ́n gùn nẹ̀rẹ̀ máa rẹ́yìn kébé tó o bá sọ wípé o jáfáfá ò ń rìn kọ́mọkọ́mọ kọ́mọkọ́mọ tó bá pẹ́ ara kọ́ wà máa rìn díẹ̀ díẹ̀ díẹ̀ ìyẹn làwọn ìjẹ̀bú ṣe ń sọ wípé gùnẹ̀ òun rè máa rẹ́yìn kébé ẹ̀yin náà bá ti ẹ fi sùúrù sí ẹ jẹ kan wà tó máa bá yín mójútó àwọn kìíní kẹ́yìn yọra máa sinmi ẹ ti gbọ ẹ ṣàánú mi. pẹ̀lẹ́ banjọ sìgá pẹ̀lẹ́. má bínú pé mo dá ẹ dúró díẹ̀ n tí mo torí ẹ̀ pè ẹ́ nǹkan tíwọ náà mọ̀ ni o gbọ́ ńgbà tí dókítà mi sọ fún mi wípé kí n tẹ̀ jẹ́jẹ́ díẹ̀ torí àìlera ara mi èmi náà ti wá rí i pé ó ṣe pàtàkì ó dẹ̀ kan dandan fún mi báyìí kí n tẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ pàápàá lórí ọ̀rọ̀ iléeṣẹ́ yìí torí àìlera mi ò gbọ́ mi ìdí nìyẹn tí mo ṣe ní kó o wá ìwọ náà mọ̀ pé àwọn àbúrò ẹ wọ́n ṣì kéré ìwọ dẹ̀rẹ̀ àtijọ́ wà ń bẹ̀ ó máa pàdé àlùdé iléeṣẹ́ yẹn ìyẹn mo ṣe ní kẹ́ ń fà á lé ẹ lọ́wọ́ kémi pàápàá lè ráyè mójútó ìlera ara mi mo wá fẹ́ gbà ẹ́ nímọ̀ràn ní báyìí ìmọ̀ràn mi ni wípé bá mi ṣe iṣẹ́ yẹn mo mọ̀ pé o ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ o ṣùgbọ́n mo fẹ́ kó ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ tí mo torí ẹ̀ pé nìyẹn. ẹ̀gbọ́n ṣẹ́rí first thing tí máa kọ́kọ́ bẹ̀ lọ́n fún ni kó bá mi fún yín ní àlékún àlàáfíà nítorí ìdùnnú mi ni kí ara yín yá dáadáa ẹ à ní rí láburú. ṣé wàá rí lórí ọ̀rọ̀ ọṣẹ́ challenge ni ó jẹ́ fún mi tẹ́ ẹ bá síbẹ̀ ó ti dọ̀dọ̀ kí n impress yín positively ìwọ̀nba tí mo ti ń ṣe tẹ́lẹ̀ máa ṣe jù bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run ẹ̀mí dẹ̀ ní disappointing. ẹ ẹ banjo tó bá dé ọ́fíìsì sọ fún gm ni mo ní kó yọjú sí mi lálẹ́ yìí àmọ́ tí ò bá lè wá lálẹ́ yìí kó rí mi ní àárọ̀ ọ̀la. ok i'll do that. o ṣe ìyàwó ẹ ńkọ́. ó wà ó wà lára. ṣé kò sí wàhálà. she's fine. ẹ bá mi kí. ẹ má fà rẹ. o ṣe gan o. Mm-hmm. ṣé lóòótọ́ ni. bí mo ṣe rí nìyẹn débi pé ó jà mí lẹ́nu. that's good that's good news adúpẹ́ lọ́wọ́ ọlọ́run so ìwọ náà ti di ọ̀gá nìyẹn. oh yeah you're talking to the MD Famous International. <laughs> èyí tẹ́ ẹ dẹ̀ sùn látàná iná ṣé kò tí ì tó kẹ́ ẹ dìde ńlẹ̀ yìí kẹ́ ẹ tiẹ̀ sọ tẹ́ ẹ máa jẹ láàárọ̀ ìka àwọn ìbá yín sè. dádì gùnbì dádì gùnbì dádì gùnbì dádì gùnbì dádì gùnbì bí ẹ gbà mí. ó gbé ẹ gbà mí ah! mo dáhùn Tiwa bí bíwá mi ta ló wà bẹ́yẹ doctor, I'm on position, okay? Yeah. Better. Jalo, ìwọ dúró. Ẹ̀pẹ̀lẹ́ mú mi kúrò. Ẹ̀pẹ̀lẹ́. Ọlọ́run á fún yín lálàáfíà. Mo ti yọjú sí dókítà sí yín. Wọ́n sọ pé máa ṣe operation fún yín ni ẹ má wọrí ẹ má wọrí kò ní sí wàhálà lágbára lọ tó owó tó láwọn nídìí kúnbi àtẹlẹ mi ń sin àlùgbà. ẹ̀bùn kan mi ṣe ṣé mo dúpẹ́ ojú òní tì yín o ọlọ́run nífẹ̀ẹ́ yín o ẹ̀ ní fírí ilé ìgbà o ẹ ṣe gan-an ni. ẹ má wọrí iṣẹ́ bọ́ ẹ má fara rẹ̀ ẹ pẹ̀lẹ́. ẹ kà wá títí lọ kẹ́tù. ẹ ṣe ẹ ṣe.

sọ̀rọ̀ mi báyìí. ah wọ́n ti wọ bedroom náà. ok ó wà ní bedroom ẹ jọ mọ. ẹ ṣe. bàbá mi kí lè bá bọ̀ tẹ̀lé ìlà dúdú látàárọ̀ ẹ̀wọ̀n sí. Dóyin ṣe fẹ́ gbòòtọ̀rọ̀ ọ̀nkú fún mi lówó nǹkan o. ẹnìkan kọ́ o. wọ́n jẹ́ kó yé mi wípé kò ń ṣe ẹ̀tọ́ àwọn ní láti help wa tí ara mọ́ mi wà ọ̀bà yá. wọ́n sọ bẹ́ẹ̀. kí ló ní mo ṣe. wọ́n dẹ̀ ní tábà need help ó bẹ́tà ká ló bá fámílì àwọn ọmọ mi wà so àwọn ìyá lè fa lówó operation tó fẹ́ ṣe fún mọ́ mi wà. ó sọ bẹ́ẹ̀. mọ́mí mọ́mí. Hey, doctor, doc, dókítọ̀ kí ló ṣẹlẹ̀. ní tó ṣẹlẹ̀ lè fẹ́ gbọ́ àbí ní tó ṣẹlẹ̀ lè fẹ́ gbọ́ mọ sí wa ti kú. ṣé wo lè ṣe. mọ́mí yìí ti kú. kọ́pì wa lọ́wọ́ yìí ẹ̀yin lè kọ́ tó gbòkan pọ́sí wa just come on one hundred and twenty thousand naira Get my bail mọ́mí wa out kúrò nínú problem ẹ̀yin sọ pé ẹ̀yin ò lè ṣe ẹ̀yin wá sọ pé mọ́mí wa ti kú. bọ́mọ́ bẹ́ẹ̀ kẹ́ lísìtì kẹ́ gbọ́ mi dáadáa ẹ gbọ́ mi dáadáa o ẹni tó bá rán lẹ́wọ̀n kó má sàtúnfi yé o ọjọ́ kan máa déjọ́ kan tóun náà máa lọ bẹ̀. shut up shut up kí ni mí ni nǹkan tó ń sọ yẹn ó wá rọ kúrò mí àbí ah. ẹ wo ẹni tó bá jiyàn lọ wọn kì í sọ bẹ́ẹ̀ fún kì sọ yìí shut up dead him wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ tó bá jiyàn lọ but tẹ tó bá jiyàn lọ bá níkà nínú wọ́n máa sọ bẹ́ẹ̀ fún un ẹ mi ti kú. jẹ́. ẹ̀gbọ́n mi lẹ́ ń tẹ́ ń sọ̀rọ̀ yìí bọ́dá bọ́dá mi lẹ́ ń sọ ara ní mi ẹ̀jọ́. pásítọ̀ ṣe rí ẹni tá à ń sọ̀rọ̀ ń pa yìí ẹ̀gbọ́n ìgangan ni ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ṣùgbọ́n ẹni yìí ti ṣaláìsí ìyàwó wọn náà dẹ̀ ti ṣaláìsí ṣé ó wá pọ́sibù kó jẹ́ pé. Pe àwọn ọmọ ẹ̀gbọ́n ọkọ mi ni wọ́n wà nídìí ọ̀rọ̀ ọkọ mi. arábìnrin kò ṣe àwọn ọmọ yìí ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí àdéhùn tí ẹ ṣe tí ẹ ò múṣẹ òun ni torí pé àdàbí ló ń jà ìbádẹ́ da ìbá sunwọ̀n gbogbo ohun tí ẹ fi wàdùwàdù kójọ tẹ́ ẹ fi èrú kójọ ìbádákẹ́ dá padà kí ara yín kí ó lè mọ̀ kó lúwa elédùnmọ̀ ilé ìyọnu sí yín tá bá ti ṣe yẹn kò sí wàhálà kankan mọ́. àlàáfíà ni fún mi. a gbìyànjú àti dá padà. ṣe sùn. ẹ wò ṣe rí ìgbà tí wọ́n gbàdúrà fún tán òun ló tó lè sùn bó ṣe rọra sùn yó in fact ó ṣe ń jẹun díẹ̀díẹ̀ náà ni. alhamdulilayi eh, alhamdulilayi alhamdulilayi ara wọn ti ń balẹ̀ ní ṣùgbọ́n ẹ fi wọ́n lè jẹ́ ká fún wọn láàyè kan sùn dáadáa ṣùgbọ́n nǹkan tí màá fẹ́ sọ fún yín ni pé a ní àkànṣe àdúrà kan tí a máa ní láti ṣe fún wọn pẹ̀lú àwọn àfàwà kì í ṣèmi nìkan pẹ̀lú àwọn àfàwà tó kù láti lè kojú gbogbo ohun tó ń ṣe wọ́n yìí pàápàá ibi tó ti wá ni o kó lè padà síbẹ̀ tí ó máa fi kásẹ̀ gbogbo ẹ̀ nílẹ̀ pátápátá alukoran làwa gbójúlé àní nǹkan méjì ẹ ọlọ́run dẹ̀ sọ nínú alukoran ó ní àdúrà ó sọ ìfòlùmọ́ mi àdúrà báyìí ní ìdààmú mi ni àní nǹkan tá a gbójúlé àfi ká ṣe àdúrà ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ kò séwu kò séwu ṣùgbọ́n ẹ jẹ́ ká fún wọn láàyè kí wọ́n sùn dáadáa gbogbo ọ̀rọ̀ ẹ ṣàánú mi ẹ gbà mí ra mi kalẹ̀ ìjọ tó lọ méje fojú sọ kọ́kọ́ mi ẹ ṣàánú mi. ẹ fọkàn balẹ̀ jẹ́ ká gbójú lọ́lọ́run wàlá haúlá wàlá kùwàtà ìlà àbílà rẹ̀ kò ságbára kò sóògùn àfi àfọlọ́hún kò síbi tí nǹkan náà ti lè máa bọ̀ wàlá ìtàlá sọ́mọ́ bẹ̀rẹ̀ láti ìlà ó máa padà síbẹ̀ ni tá bá ti nígbàgbọ́ lórí yẹn wàlá kò séwu ẹ jẹ́ ẹ ṣe mọ̀ dúpẹ́ ẹ ṣe mọ̀. ẹ ìyá wa lẹ́yìn gbogbo istiara tá a ti ṣe ọlọ́run fi ń yé wa wípé gbogbo àìsàn tó ń ṣe àwọn afáwa yìí ẹni tó súnmọ́ wọn bíi ká ṣọrùn ló wà ń díẹ̀. ẹni tó súnmọ́ bíi ṣọrùn. bẹ́ẹ̀ ni. ewu afa ìjọ ìṣàánú mi ẹjọ ẹgbàá mi rà mí kalẹ̀ ẹ ràn mí lọ́wọ́ ẹ wo bó ṣe wà jẹ́jẹ́ ló máa ń lọ kó kí n jà á kò kí ń tọ̀yàn àwa méjèèjì yà kì í jà ẹ jọ̀ọ́ torí ọlọ́run mi mẹ́rin tó lè jẹ ẹ ṣàjọ torí ọlọ́run ẹ bá mi gbàdúrà ẹ má jẹ́ fojú sunkọ ọkọ mi ṣàánú mi. ẹ ìyàwó ẹ fọkàn balẹ̀ níwọ̀nba àgbà tí ẹ bá ti jẹ́ kí tíra tí mo fún yẹn tẹ́ ẹ jẹ́ kó kúrò lára wọn inshallah bí kúrò tó láì kò ní sí nǹkan kan tó máa ṣe wọn. pàápàá àdúrà tí àwa jókòó táwa ṣe yìí táwa fi máa parí àdúrà yìí báyìí inshallah bí kúrò tó láì gbogbo ibi tí ibi yẹn bá ti wá bó tilẹ̀ òun kò mọ̀ á padà sí orí oníbi lágbára ọlọ́run ọ̀yà ẹ̀yàn fà ẹja wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

आत्मा नहीं मन का जान मन का जान मन का जान ओए नहीं आ हाँ नहीं अरे किलो दे tí ó wà nínú ìṣòro tó ju tiẹ̀ lọ. ẹ̀bùn kò yé mi torí ẹ̀ náà mo ṣe sáwá bá yẹn jọ ẹ̀gbọ́n. nẹ́yì nẹ́yì ọ̀tọ̀ ha nìyí jánimá jánitimá ọ̀ arábẹ́rẹ́ ó máa gbàlejò àwọn àjọnu ní ilé ẹ ní àwọn àjọ ní sọ wípé ní ọ̀la ni àwọn máa fi ojú àṣebí hàn ẹni tí ó ń ṣe ọkọ ẹ̀ ọ̀la ni ó máa mọ̀ nínéyà sàkúrà ah, àwọn àjọ ní máa gba owó lọ́wọ́ ẹ̀. owó ẹkọ bí mi máa fún ọ owó wà owó wà. èyí ló ní sàhà. àwọn àjọ ní fẹ́ gba three hundred thousand naira hmm? ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ṣe a máa gba two hundred tí a bá parí a máa gba hundred thousand naira níyà wọ́n làwọn máa gba two hundred thousand naira tó bá dẹ̀ parí àmọ́ wọ́n san yòókù. ṣe fún àwọn àbẹ̀yí fáwọn àjọ̀nù. mo ah, ah, lè jọ ṣí òye mi. kò sí problem but ṣé wàá wá bá mi ṣàlàyé fún ọ wípé bí mo ṣe dúró owó tó wà lọ́wọ́ mi kò pé two hundred thousand naira kókò fún mi nígbà díẹ̀ kí n ti sáré dé báńkì lọ kó owó yẹn wá fún ọ ṣàlàyé fún ọ bẹ́ẹ̀. professor owó tó à ń lẹ́yìn sí òun tó two hundred thousand naira bí a tó bá lè padà wá àwa san balance tó kù. àwa àjọ̀nù sọ wípé kí ẹ lọ sí ilé yìí kí ẹ lọ mú owó wá ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ lójú ogún ìṣẹ́jú lọ kí ẹ sì má bá ẹnikẹ́ni sọ̀rọ̀ sàhárà tí ẹ bá bá yàn sọ̀rọ̀ àwọn àjọ ní ò ní wá sí eyín lọ́la. Ah, ẹ bá mi bẹ̀ wọ́n ọ̀rẹ́ o jọ mi lójú gan o ṣé mo kàn ń wẹ̀ kó pé display mi kú yẹn lánàá yẹn ni tí jọ̀nà ṣó ti ṣe fún wa náà rí ni. Ah, bó ọkọ ni mò ń wòye ni iṣẹ́ ló ṣe o. sọjí sórí ọ̀dọ̀ iṣẹ́ ni mo ṣe lóòótọ́ ṣe understand but kí n má parọ́ fún ẹ mo yẹn bá àǹtí ẹ sọ̀rọ̀ yẹn ah, tí mo fi dé fọ ẹ̀rù ń bà mí o ah, because mi ò mọ ọ́ tó fẹ́ gbé yọ mọ̀lẹ́ta tí mo wá wò dáadáa mo wá rí gbódà kó ń kó mi jẹ ṣó ti yẹ so mo kàn wọ́n pé kí ni mo lè ju fún o kọ̀ lórí two hundred k yẹn ni mo kọ̀ ra jùlẹ̀ straight ó dẹ̀ yẹ kí ni ó dẹ̀ grab ẹ̀. àwọn ọkọ̀ yẹ́ ìgèrè o àmúláìgọ̀ náà wọ́n náà ṣe kí ni ògo rẹ̀. ọmọ máa my pa àfàyà mi ti já lánàá yìí bọ́sí láwọn fẹlẹ̀ ọmọ wa lé mo fẹ́ kí bí aṣọ yẹn ti já nìyẹn. <laughs> iṣẹ́ já sọjí ṣebí sọjí lórúkọ ẹ̀ ó yẹ kó máa sọjí ṣé ò lè já ohun kí mi kàn dé sórí ọwọ́ ni aláwọ̀kọ́ mo kọ́ gbé condition twenty minutes mo tún wá sọ pé tó máa fi lọ tó máa fi dé gbúdọ̀ bẹ́ẹ̀ anybody sọ <laughs> ta ló fẹ́ jà kò lè já aṣẹ́ ẹ̀ ti dè ṣòmọ́ ni. ọmọ ọ̀daràn ni ẹ o ìyẹn já sí pé tó bá sọ fihàn kankan kò sẹ́ni tó máa mọṣẹ́ yẹn nìyẹn o. o tún gbàrà sẹ́yìn ó mọ̀ tí ọ̀dọ̀ bẹ̀rù iṣẹ́ ló ṣe. ẹ̀gbọ́n mi hmm, ẹ̀gbọ́n mi ṣé wà lè dẹ̀ ń wú ìṣá hmm, orí burúkú lẹ fi ń ṣayọ̀yọ̀ torí ẹ̀rí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀ rárá lẹ́yìn tó jẹ́ pé ní ọdún ta wà yìí. ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́gbọ́n mi ti gbà yín ní police station hmm, ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀gbọ́n yín nìkan ni o kò sí níwájú kò sí lẹ́yìn òun nìkan ló ń ṣe nǹkan ta fẹ́ fún wa. ẹ̀gbọ́n mi wá níṣòro ẹ̀yin tí wá dákún ṣòro ẹ̀ ó dá mi lójú pé ọ̀tá ọlọ́run lẹ́yìn méjèèjì. ẹ̀yin oníranù. Yétúndé èmi lọ tọ́ náà sójà mi ò fẹ́ kí n gbé ojú ẹ. gbàtà ni wọn ò bí ẹrẹ rubbish oní. pápá rèé àbúrò ẹ yìí o ah, olófò làbúrò ẹ yìí o máyì kí n parọ́ ọ̀tọ̀ ìjẹ́ bóyá lọ ẹ̀yìn ó fẹ́ lọ ṣàkóbá ẹ ni o. ọmọ òun. sọjí àbí sọjí kan náà kọ sọjí gbá ẹ̀mí sọjí mú mi lọ sí ọ̀dọ̀ four one nine láti gbá mi. Sọjí tèmi ń torí ẹ̀ gbà wẹ̀ òun wá ń jọ̀sọ̀ Sọjí gbà mí. Ah, àṣé lóòótọ́ lòwe àwọn àgbàlagbà tó ń sọ wípé ẹni tọ́rẹ̀ bá dà kó má bínú ẹni abínibí náà ń ṣe ni Sọjí ẹ̀jẹ̀ mi ọmọ ìyá mi ọmọ bàbá mi ó gbá mi ah, ó dà kò sí problem ó ti ṣe tó máa ṣe àmọ́ ó mo fà lọ́lọ́run lọ́wọ́ kọ́lọ́n kó bá mi ṣe ìdájọ́ tó tọ́ àti tó yẹ lórí lórí sista mi ẹ wo ẹ fi ọ̀rọ̀ sọdí sílẹ̀ o. torí àbọ̀ wa bá lọ̀rọ̀ tiẹ̀ bó ṣe wà yẹn àwọn Yorùbá lè sọ yín pé alùbàtà kan kì í dárun. ṣé rí ìtẹ̀sí lórí ọ̀rọ̀ sọjí ó tó gẹ́ẹ́ ẹ wo àmọ̀ràn tèmi máa gbà yín ni wípé ẹ gbé ọkọ yín lọ sọ́dọ̀ àwọn ẹbí wọn lábúlé because láti bí oṣù mẹ́fà lẹ ti wà nínú pírọ́blẹ́mù yìí àwọn ẹbí wọn ò dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn bóyá tẹ bá gbé wọn lọ wọn á wá nǹkan tó máa ṣe o. ọ̀rọ̀ ọlọ́pọlọ ló sọ kalẹ̀ yìí ṣùgbọ́n kò ń ṣe wípé kò wù èmi náà láti gbé Banji lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ látijọ́ ẹ̀ ẹ̀rù ló kàn ń bà mí torí pé mò ń wò pé wọ́n lè má welcome wa lọ́hùn torí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. sista mi ilẹ̀ ń sọ̀rọ̀ báyìí wọn ò ní welcome yín kẹ̀ wọ́n á welcome yín because wọn ò ní choice tó tẹ́ bá rí condition tí ọmọ wọn wà wọ́n á gbà yín tọwọ́ tẹsẹ̀ ni àmọ́ tèmi máa gbà yín ni pé kẹ́ gbé wọn lọ ṣé mo dúpẹ́ ó kù làákàyè ọlọ́run àwọ̀ ẹ̀ fún mi àmì ò kò ṣe ẹ ṣáà máa ń ronú pààrọ̀ sọjú ẹ fi sọjú lẹ̀. àbílẹ̀ ayé ta wà yìí kọ́ àbílẹ̀ ayé ta wà yìí kọ́ àájọ máa àájọ máa ọlọ́run bá mi fọ̀run kẹ́yìn bí ògún ọmọ bá ṣọrún. ọ̀rọ̀ àwọn ọmọ yìí àtàná mo ti wí fún wọn pé kàn gbálẹ̀ tí wọ́n bá ti dín lóòrọ̀ wọ́n kọ̀ wọ́n ṣe. Hmm. ó ti gbàgbé pọ́jọ́ ọ̀la ló léwu. Hmm. ó tún gba fún gbogbo wa àwọn oníṣàkẹ́tì. Hmm. Ah, bàbá ọjà alákòóyè tó ọmọ mi jẹ ń tẹ kí ló dé. kí ló ṣe bá ń jọ. Nígbà wo ló ti bẹ̀rẹ̀? Bàbá o! Ah, bàbá! Ah, pẹ̀lẹ́ bá ń jọ. Bàbá! Ẹ máa bẹ bàbá ọmọ yín ni. Ah, pẹ̀lẹ́. Bàbá mi, kí ló dé? èmi ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. mo bá ṣe ní iye bá ṣe ní iye mi ò mọ. ọ̀dà ẹ máa wọlé bọ̀ ìjọ wo lèyí ti bẹ̀rẹ̀ gan-an. pẹ̀lẹ́ lọ́ra gbẹ́sẹ̀ lọ́ra gbẹ́sẹ̀ ẹ sì lè jẹ́ ó bọ́ bàtẹ̀ ẹ tún wọ ẹ tún kì í yún mọ́ lẹ́sẹ̀ dandan. Ah. irú àlá burúkú wo wá lélẹ̀ yìí o ta ló lè ṣerú eléyìí o ta lẹ́sẹ̀ gan tó wá jẹ́ pé àlá burúkú náà ló fa gbogbo rògbòdìyàn sínú láìfù Bánjọ báyìí. kò yé mi mi mẹ́rin tá a ṣe tí ò lè dáríjì wa ewu kí ni mo wá wò ó lẹ́kùn tá à ń gbé yẹn eré ọtọ́kọ mi jẹ́jẹ́ wa la máa ń lọ kí n béèyàn kankan jà á jà á mi mẹ́rin tá a ṣe tí ò lè dáríjì wa láti ìgbà tó ti lálàyé òun ni kìnìún àìsàn yìí ti dé bá a sinmi látàárọ̀ dalẹ́ rí ojoojúmọ́ wàhálà ni inú ìnira ló máa ń wà ní gbogbo ìgbà ẹ wò ọpẹ́lọpẹ́ àdúrà táwọn pásítọ̀ àtàwọn àáfàá tó máa wá ṣe lójoojúmọ́ olóògbé jókòó bó ṣe jókòó yìí gbogbo ìgbìyànjú tá a gbà láti jọ iná kàkà kíwé àgbọ̀dẹ̀ ìpele ló ń pele sí ẹjọ́ tó yọ lọ ẹjọ́ torí olóye ṣàánú mi mi fẹ́ fojú sunkún ọkọ mi ẹjọ́ ìgbàwé ra mi kalẹ̀ ẹjọ́ torí olótorí èmo ṣe gbé wá báyìí ṣàánú mi. yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ torí tí ẹ bá ṣe ti ọlá ọlọ́run tí mo wò àti tálájọbí tó ń wò ni ẹ̀yin ọ̀yẹ́ lẹ́ni tó yẹ kó wọná lè yí rárá dépò pé tiẹ̀ jókòó sínú ilé mi dépò pé ẹ wàá bá mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọpọ ẹ kémi wá wà nǹkan ṣe ṣe kí n sì dá yín lóhùn ẹ̀yẹ bẹ́ẹ̀ àbí ṣe bójú ẹ̀mí mi náà mo wà tẹ́yìn méjèèjì ń sọ̀rọ̀ fàtàfàtà fàtàfàtà tẹ́ ń fi ká lọ́wọ́ mú àṣẹ́yìn ọ̀tàn padà wá náà lè eléré ọmọ àlè ní ìmọ̀nà bẹ́ẹ̀ ni eléré ọmọ àlè ní ìwà àmọ́ ju gbogbo ẹ̀ lọ èmi ò ní lajú mi lẹ̀ kọkọ̀ ẹ̀ wá kú lójú mi láéláé okùn ẹbí ò ní tọwọ́ èmi já láyéláyé gbogbo ọ̀nà tó bá gbà òun láwàá ṣe. ẹ wo dádì tó tó lọ lọ́wọ́ bá mo mọ èmi náà mọ pé mo ti ṣe yín mo mọ̀ pé mo ti ṣe yín jọ tó yọ lọ́wọ́ ẹ bẹ̀rù tẹ ṣe mí mọ́ mi lára ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Banjo ìjọ ẹ mọ̀ wípé mo dín ní mí ọmọdé òde ní mẹ́kọ̀ jẹ́ kó má ra lọ́wọ́ ìgbà ẹ̀mọ́ ní gbogbo yẹn èmi náà ti gbọ́n sí ẹjọ́ torí ọlọ́ ẹ ṣàánú mi láti ẹjọ́. ẹ wo ǹdẹ́ ńlẹ̀ ọ̀rọ̀ ẹ yé mi èmi ti dáríjì ọ tẹ́lẹ̀ torí wípé àgbàlagbà ẹ bínú tẹ àgbà bínú ṣẹ̀kù ni. èmi náà ti dáríjì yín o kò sẹ́ni tó láburú sí yín o gbà tí bàbá kékeré ti sọ̀rọ̀ ó tán síbẹ̀ ọlọ́run á má rẹ̀ ìyá fún wa àmọ́ lérí ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí ẹ ó tojú sú mi èèyàn kan lálàá ó wá dogun dọdẹ ẹ wo ó dàbí pé àwo pọ́nlé ní òṣìṣẹ́ owó pọ́nlé ní òṣìṣẹ́. mo ń gbọ́ kí wàá ní ẹsẹ̀ tó ṣe ń gan rí ọ̀dà ẹ dákun wá gbẹ̀yìn dàmú ẹ lọ rí fowó rọgì ìgbàgbé ń ẹ lọ rí sùn bẹ́ẹ̀ ni tàkẹ́kẹ́ ní tẹ láwùjọ òwú òun tolóbùtọ́ tẹ̀ ní tẹ láàrin àwọn ẹranko òun ọ̀rọ̀ òkété bábálẹ̀ tó ń gọ̀ náà nílẹ̀ gbọ́ òun ẹ gbọ́ òun ẹ lẹ́ẹ̀ hmm, hmm. ìyá mi. kí ni tọ́kọ rẹ̀ ṣe fún ọ rí ẹ̀ṣẹ̀ wo gan ló ṣe ọ́ o tó tiẹ̀ lè dáríjì. bàbá ta lè má sọ̀rọ̀. ìwọ ni yóò rí òun ṣe mí òun gbà mí ó ní èyí jẹ́ àmọ́ bá àti dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tó ń gbà ní òun ẹ̀ṣẹ̀ wo ló ṣe ọ̀ dákun sọ wa. ẹ ẹ dúró náà bàbá kí ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ gan-an tí ò make sense kí lọkọ tèmi ṣe fún mi kí ló rà ń gbà mí kí ni mo sọ fún yín pé ó rà ń gbà mí tí ò sanwó ṣé mo sọ fún yín pé ó ṣẹ̀ mí ni àbí mo sọ fún yín pé mi àti ń jàre àbí kí ni nǹkan tẹ́ ń sọ gan-an ṣé ó possible kí n máa ṣọkọ mi ni àbí kí lẹ́ ń sọ yín náà ti ẹ̀rọ orí ara yín kẹ́ gbọ́ nǹkan tẹ́ ń sọ ni ah ọkọ tèmi kí n máa ṣé kí n tún máa sáré káàkiri lórí ẹ̀ kí n máa gbé káàkiri. yóò dà kó ìjẹ́wọ́ tó ń bọ̀ rẹ̀ sí ọ̀hún tó o bá jẹ́wọ́ ọ̀hún á dà sọ̀rọ̀ ní ìráyìí dákun má bínú. kí lẹ̀ ń sọ gan náà ah, kí lẹ̀ ń sọ kí ni mo ṣe fún kí ló ṣe fún mi ṣé mo sọ fún yín kó ṣe mí ni kò ṣe mí náà. Ah! ẹ ẹ aya mi mo ṣe sùúrù ọ̀rọ̀ pariwo ń bi táwa yìí ẹ̀hún tí àbáfẹ́ ọ̀bàjẹ́ báyìí ó ní bá ṣe tò sórí ó ṣeéṣe kó jẹ́ wípé ìwọ àtọkọ ẹ lóòótọ́ lóòótọ́ bóyá ní àwọ̀ àwọ̀ yìí lọ́wọ́ múná bí ọpẹ́ tọ̀ gbogbo ọ̀nà tí ń bá mọ̀ ni wọ́n fi gbẹ̀sẹ̀ lára rẹ̀ tó fi wá ń ṣe é báyìí èyí lèmi fẹ́ kọ́ dákun torí ọlọ́run ọba kọ́ jẹ́wọ́ ń bi ta bá dé ọ̀kárẹ̀. ẹ wo bàbá kékeré àbí kí náà tẹ̀ tí ń porúkọ yín ó ti tó yín ah, kí lẹ̀ sọ gan náà ẹ bá múnú bímọ ẹ tún ti bẹ̀rẹ̀ o ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé láti gbàgbé mo ti dábìlẹ̀ mo tíra láti pọ́kẹ́tì ìwèrè mi ò fẹ́ ṣe òwèrè mi sà kí ló dé kí ló dé tẹ fẹ́ múnú bí mi ah, ṣé ó pọ́sibù kí n máa ṣe ọkọ mi látọdún wo sọdún wo láti ọdún ìtẹ́mi àtọkọ mi ti ń fẹ́ra wa bọ̀ màá dẹ̀ máa ṣe fún kíni kíni mo fẹ́ ṣe fún

kó jẹ́wọ́ ní tí bá ń ṣe. ó dàgbà ẹ wà alright ẹ̀yin nìkan ni mo rò pé ẹ wà alright tẹ́lẹ̀ ẹ̀yin náà ẹ ti join wọn ẹ̀yin méjèèjì ẹ wà alright ẹ gbádùn ẹbí yín dẹ̀kọ̀ nítorí pé mo ti dé bíbá mo ti ń ṣe jẹ́ túgẹ̀ fún yín látàrọ̀ ló yẹ kẹ́ máa sọ̀rọ̀ sí mi kẹ́ máa sọ̀rọ̀ sí mi anyhow kọ́ tẹ̀ mí nú kọ́ tẹ̀ mí nú ẹ bá tẹ̀ fún mi jáde kẹ́ mú kí ní òṣì burúkú ọwọ́ yín yẹn kẹ́ fi tẹ̀ fún mi jáde tíṣẹ́ yóò bá yé yẹn jẹ́ palẹ̀mọ́ tíṣẹ́ iṣẹ́ ibi tó yẹ kẹ́yìn gbé rẹ̀ nígbà tí nǹkan tó serious tó le tó ìta kéwà báyìí látòdì èkó ẹ̀rọ gba ọba bàbá òṣì jàtìjàtì aláṣọ pípọ́ ẹlẹ́nu wíwọ ẹlẹ́yin jíjóná jàtìjàtì ó wá ń sọ mi bẹ̀rẹ̀ pé lèmi ń ṣọkọ mi tíṣẹ́ yóò bàjẹ́ yẹyẹ ẹjẹ́ palẹ̀mọ́ kẹ́kẹ́kẹ́ wá bí kò ṣì lọ. Eh, eh. ọ̀rọ̀ tí ń bá bọ̀ ah, wọ́n ah. ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù sáà sùn sùn ọ̀rọ̀ tí ń bá bọ̀ mi yọ kí láà báyìí ah. eh? kí láà ayé ọmọ ayé èèyàn mi èèyàn àfi kẹ́ ẹ̀ tí ọmọbìnrin nù kọ́ darí jọkọ rẹ o. Hmm. ẹ ń bọ̀ ń tà pàfẹ́ ó bàjẹ́ ó ní bá ti ṣe ń bọ̀ ń bọ̀ ń bọ̀. Hmm. ẹ rí aya mi. ẹ wo bàbá ẹ jọ torí Ọlọ́run ẹ fọ̀rọ̀ aya yín lẹsẹgbẹ kan ṣé rí mo mọ mọ tó dé yín bíbá yín kó má dàbẹ ni pé mo dájú àti wípé ọlá ìfẹ́ tí mo ní sí ọkọ mi ni mi ò bá ti dẹ́kọ̀ tipẹ́tipẹ́ bàbá òṣì bàbá tó kú má kó àmọ̀nàrún má lọ bàbá eléyìí jíjóná jàtijàti tẹ́ ẹ̀ pé ní babaláwo yín yẹn gbogbo òṣì ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ń bí mi nínú. No èmi ò èmi ò èmi ò lẹ́mi sùúrù gbogbo òṣì ọ̀rọ̀ tó ń bẹ́ mi sọ yẹn mi ò ní sùúrù ẹ̀ rárá tí ò bá ń ṣọlá tí yín tí mò ń rò mọ́ ọ láàmú lè kó gbájú fún ọmọ tọ́jú kò sí yẹn ọ wá ń sọ fún èmi yìí pé èmi lèmi wà ní ọ̀rọ̀ ọkọ mi ṣé possible ni bàbá ṣé possible kí n máa ṣe ọkọ mi kí n tún máa sáré káàkiri báyìí àmọ́ fà kí ni mo fẹ́ ṣe fún ẹ wo ẹ wo ṣe rí ẹ wá ìbò mi ta lè gbé ọkọ mi lọ tẹ bá dẹ̀ mọ̀ wípé ẹ níbi gidi mi ta lè gbé lọ ẹ jẹ́ kí n máa gbé nǹkan mi nítorí wípé èmi ètò ojú bọlé ká sórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ń tá a bá fi ọba jẹ́ sùúrù lánàá ó yẹ kí wọ́n ní wọ́n mọ̀ pé ọ̀rẹ́ àti pínísín wa òun lèmi àtàwọ́pọ̀nlé àwọ́pọ̀nlé tó sì ń wò ní kò fi dúdú pé funfun látàárọ̀ dalẹ̀ fún mi rí ìdí ni nì tí mo fi ní a máa bọ̀ hàn yín àmọ́ èyí tó wá gbèmí náà lójújú nú gbogbo ọ̀rọ̀ tó sọ ni pé tí ó ṣeé ṣe kó jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ìwọ lọ wà ń di ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ti ń fẹ́ra yín bọ̀ ìgbéyàwó tí ṣe ọdún kan kì í ṣe ọdún méjì kì í ṣe ọdún mẹ́ta ṣé ó wá ṣeé ṣe kó jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ ni ó máa wá dọkọ rẹ̀ láàmú ọkọ mi lómi náà mbẹ àmọ́ èyí tèmi náà tán wá rò tí mo wò ó pé ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ tí èyí ṣe pé ńgbà tí wàá tọkọ rẹ̀ bá ń jọ tẹjà ẹ mọ̀ pé kò sí bí ọkọ àtìyàwó ṣe wà tí wọn ò ní ní gbólóhùn aṣọ ọwọ́ á lọ fọ̀rọ̀ lọ alágbọ̀ràn dàn alágbọ̀ràn ẹ̀dàn tán wá ń wo ni àwọn sì ré àwọn máa ń mọ̀rọ̀ kókókó ni. kó má lọ jẹ́ pé alágbọ̀rọ̀dùn lọ́wọ́ à ń di ẹ̀ tí wò ó tètè wá. ẹ wo bàbá ẹ tún dànù ẹ tún dànù ẹ kó gbogbo ẹ dànù gbogbo eléyìí tẹ̀sí ẹ̀ ń sọ ìgò kò make sense. alágbọ̀rọ̀dùn ó ṣe kíni ó ṣe kíni ṣé mi àti ọkọ mi ṣàjàrí ni ẹ dúró lọ ṣé mo ever wá bá yín pé ẹjọ́ torí Ọlọ́run èmi àtọkọ mi àṣẹjà tọkọ ẹ wá bá wa parí ìjà débi tí mo fẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀ lu alágbọ̀rọ̀dùn ara àbíkílẹ̀ ti pé káàkiri ẹ ní ẹ kínní kan àwọn pọ́nlé kan ẹ̀yin àti ẹ ti jọ mọ́ra tipẹ́tipẹ́ ẹ kínní kan kò lè fi dúdú pe funfun ẹ jọ kí ni nǹkan tẹ̀ ń tra láti insinuate. ẹ dá mi lọ́nà kí ni nǹkan tẹ̀ ń tra láti insinuate igbó nǹkan tí bàbá òṣì yẹn sọ ó ráì tàbí ipá èmi ni wọ́n ń ṣọkọ mi òkè èmi ti fi dúdú pe funfun fún yín rí àbí ṣé mo ti fi pè fún yín rí ni àbí kí ni tẹ̀ ń sọ gan-an. òkè kò tiẹ̀ sí problem ṣe wá rí o èmi ò ní wàhálà kan tí mo fẹ́ bá yín fà ẹ wọlé lọ kẹ lọ bá mi gbé ọkọ mi kí n lè máa gbé nǹkan mi padà lọ sí Èkó kò jù báyẹn lọ ṣé bó ti fẹ́ ni. nǹkan tí mo fẹ́ nìyẹn. Hmm, kò sí wàhálà àwa là ní jẹ́ kọ̀rọ̀ ó dojúrú ìwọ rúṣẹ̀ díẹ̀ dèmí n tí o àbá fẹ́ kọ́ bàjẹ́ ó ní bá ti ń ṣe ń bọ̀. kò tí ẹ lè bàjẹ́ ó bàjẹ́ tí kò lè bàjẹ́ kò bàjẹ́ gbogbo ayé tẹ́ bá lérò pé kó bàjẹ́ yín náà ló máa bàjẹ́ fún. àgbà yóò ṣì àwọn atókù má kọ àmọ̀nà ọ̀run má lo àwọn àgbà játijàti àwọn àgbà tó ń dalé rú ẹ̀ gbọ́rọ̀ rú tí bàbá jẹ́kẹ̀jẹ̀kẹ̀ tó dàbí olóńgbò ẹ̀ ń tọ̀ tó ń sọ kìnnìkan èèyàn kan pé dúdú pé funfun fóun ọlọ́run máa ṣàánú mi kẹ ọlọ́run máa jẹ́ kí n rógun alátakò bàbá yìí ṣàǹpariwo yìí kí ní kan èmi ni èmi ni èmi ni ẹ ṣàbà mú gbọkàn mi jáde èyí tẹ́ ẹ máa fi rí mọ náà nìyẹn. àwọ̀ àwọ̀ kí ló wí wò ìsorí ẹ. kò ní bí ìgbà tí ọkọ fẹnu sọlẹ̀ kò jẹ́wọ́ ó lóun òun ọmọ gẹ́gẹ́ nípa àárẹ̀ tí ń ṣe ọkọ òun pé dákun kọkọkọ wọnà àbáyọ mi fún òun ọmọ gẹ́gẹ́ ń pa ẹ rárá ni bó ti sọ nìyí àyìnlábí léwu ṣé rí ọmọbìnrin èké ni o èké àmọ́ gégímọ̀lẹ̀ ọ̀gbà òun ọ̀dàlẹ̀ òkè gímọ̀lẹ̀ ọ̀gbà òun èké ni o kò sábùjà lọ́rùn ọ̀pẹ o ṣé sí lọ́mọ yóò ní báńkì ṣe lọ o. má jẹ́ kó mọ̀ yóò tójú mi kù jọ ń torí ọlọ́run ọba mọ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá mọ̀ kó lè ṣe tọmọ yóò fi ní kú lójú ẹ̀mí ìhun mọ́ fi ọba ń ṣe dàpọ̀ àìlá ọ̀nfọ́nà àbáyọ tí a bá ṣe gbèsè ṣé ìyàwó rẹ lè bá a gbẹ́bọ. Ah, ah, ẹ mà tán gbọ́ àwògbọ́n lé yóò gbẹ́bọ mànà ṣèbí òun lọ sọ pé òun ọmọ gẹ́gẹ́ ń pa àárẹ̀ ọkọ òun yìí fẹ́ kára rẹ̀ ọyá bí n bá ba sọ yóò gbẹ́bọ. ń bá tán ó bá ti gbàgbọ́ òun ọgbẹ́bọ tẹ́ ẹ bá sọ́tọ́ gbọ́ ara ọkọ rẹ̀ ọ̀yà ẹ̀yin aláyè wù o ẹ̀yin ayé o ẹ̀yin ìyá mi ò dì ní bìlíọ̀mù ẹ̀yin oníbòyí o. wọ́n sọ fún yín pé awífún ni kó tó dání ń kọ́ àgbàjà gáàdì ni àbí bẹ́ẹ̀ kọ́ yóò ṣe tán tó jẹ̀wọ́ aláwẹ̀ yìí. mọ̀ wùlẹ̀ jẹ̀wọ́ bọ́ọ̀ bá gọ̀tọ̀ jẹ̀wọ́ ó rọ̀ lápá rọ̀ lẹ́sẹ̀ kódà ọ̀ tún dẹ́dẹ̀ wẹ̀ lòun. ẹ ẹ ẹ wọ ẹ ẹ bàbá ẹ jọ tó yọ lọ ẹ wò máa jẹ́wọ́ bàbá jẹ́wọ́ máa jẹ́wọ́ mo kò ṣèjọ́ mi kò ṣe pé mo mọ̀mọ́ ṣọkọ mi mi ṣe mo nífẹ̀ẹ́ mi lè ṣe àmọ́ ọjọ́ kan ọkọ mi náà ló dé láti ibi iṣẹ́ bó ṣe ṣàlàyé fún mi nìyẹn pé ẹ̀gbọ́n òun ó ti fi òun ṣe alákòóso gbogbo iléeṣẹ́ àwọn inú mi dẹ̀ dùn àmọ́ lẹ́yìn ìgbà yẹn lọkọ mi ti wá ṣàlàyé nǹkan kan fún mi nǹkan tó sọ fún mi ló jẹ́ kí n hùwà tí mo hù yìí. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbọ̀n tẹ ọ̀n bíbí mi jọ mo fẹ́ bẹ́ẹ̀ níbi ìkùn. Kí ni nǹkan tí ìwọ feel pé ẹ̀gbọ́n ẹ gangan ń rò tí wọ́n fi fi ẹ́ ṣe alákòóso ilé iṣẹ́ wọn bó ṣe tóbi tó yẹn? Ṣé o feel pé bóyá wọ́n kàn tì ẹ́ sí free ni bí kó máa jolo àwọn ń wẹ̀ yẹn, tó bá yá wọ́n á kàn, wọ́n kàn yàgà fún ẹ dìé? <laughs> Mi ò pé o mọ bàbá ọkọ ẹ dáadáa. Honestly, tó bá mọ irú ẹ̀gbọ́n tí mo ní ni, ah wọn lè ṣe bẹ́ẹ̀ láìláì nígbà tó wọ́n máa ṣe lọ́ máa ṣe èyí tó bá ní ṣe wọn ní ṣe náà ni. tí tèmi ni pé kì í ti ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ kí n ṣe dáadáa kí n dẹ̀ máa jábọ̀ fún wọn that's all. mo máa jábọ̀ fún wọn. bẹ́ẹ̀. mo sọ náà àá báwọn ọmọ aráyé wọn ò lè fúnyàn ló jẹ báyìí kí wọ́n fún gbìyànjú mo sọ. ẹ kí wọ́n ní ìtumọ̀ promotion tó fún ìjọ nítorí ọlọ́run tó bá sì ní ìdá tí máa lọ jábọ̀ fún kí ni wọ́n pè é ní md fún o ní ìdàtí máa lọ jábọ̀ fẹ́ níbọ̀dì mọ́ náà ṣé bí wọ́n lọ̀gá iléeṣẹ́ ó ti dọ̀gá rẹ gbogbo nǹkan tó bá ti ṣe báyìí òun là bẹ́ gbọ́dọ̀ gẹ̀ gbogbo nǹkan tó bá ti sọ báyìí òun ni final kí ló fẹ́ lọ máa jábọ̀ fún wọn fún. Ah, èmi sọ ṣé bí mò ń sọ fún ẹ mo sọ mo ní dìgẹ̀rẹ̀wù náà fi ẹ́ ṣe nílé iṣẹ́ yẹn wọ́n kọ̀ bó oyè tó gbé fún ẹ yìí wọ́n kọ̀ fi ẹ́ ṣe dìgẹ̀rẹ̀wù ni kò dénú wọn kò tẹ́ wọn lọ́rùn wọ́n fẹ́ kó kọ̀ máa ṣiṣẹ́ fún wọn lásán lásán ṣebí torí àwọn ọmọ tán lẹ̀ wà ní school ni táwọn ọmọ bá wá graduate sí wọn wá fi wọn ṣe ọ̀gá lé ẹ lórí gbogbo ọdún tí wọn wá ti fi ṣiṣẹ́ wọn wá kàn ṣẹ́ dànù fún wọn wá ṣe lásán àbí àbí. bí n pe ah, ó dẹ gbẹnu ẹ sọhùn ah, ṣé lórí property oní property ló ṣe fẹ́ torí ẹ̀ hypertension wàá para ẹ wo àwọn lọ ní company wọn o nǹkan tó bá wù wọn lọ lè fi company wọn ṣe nǹkan tó bá wọn alágbẹ̀dẹ ló lè fi rọ bóun kò fi rọkọ bóun kò fi rọ àdá àhàhà kò kàn mí tó bá di ọ̀la atẹ́gbọ́n mi ní yes kúmbi ló máa di md àwọn náà ni company wọn náà i'm good ah ó lè bẹ̀rẹ̀ sí ní pariwo. Bánjọ Bánjọ kí ló dé tó ń sọ̀rọ̀ bí òkòlù báyìí kí ló dé tó ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ báyìí ah ṣé ìwọ wá ṣe lásán ni ṣé a wá sí Èkó yìí láti wá tẹ̀pà ni kí wọ́n wá ṣe iṣẹ́ fún àìmọye ọdún kíkún bí iṣẹ́ wa jáde láti school kó wá jẹ ọ̀gá léwọ lórí. kò possible kò make sense báyẹn làwọn kì í ṣayé báyẹn wọn ṣe nǹkan báyẹn ṣé kò mọ̀ yí pé opportunity comes but once ni opportunity ìlú dílé fún opportunity ńlá rí yẹn ó ní láti yó láti wá gbogbo ẹ̀ múra kó mọ bó ṣe máa jẹ iléeṣẹ́ yẹn pàtó máa fi jẹ́ ẹ̀tẹ̀ nìkan ah! wọ́n sọ yí pé tí wọ́n bá sì ṣiṣẹ́ tán tí bá dé tí kúmi bá ṣe wàá tán sùn á ṣe wàá dọ̀gà lé wọn lórí. ṣó make sense ah, irú láìfọ́ ló ń live gan-an gbogbo nǹkan láyé yìí kò ní mínì anything tó bá ti sọ fẹ́ kò ní mínì kò ní mínì gbogbogbogbo sórí èmi yìí mi ò ní lajú mi sílẹ̀ kí tá lùkọ́ èmi ò ní lajú mi sílẹ̀ kẹ́gbọ́n ẹ̀ kó ba tiẹ̀ jẹ́ ní ṣojú mi kún bí o lè jẹ ọ̀gá lé ẹ lórí láéláé àti láéláé ìwọ ló máa ma ṣe ọ̀gá iléeṣẹ́ yẹn lọ títí ayérayé. shut up shut up keep your dirty god mi gbé sórí kéèyàn ṣe wàhálà àlẹ́ ayé yìí kó láàgùn lọ́tún kó láàgùn lọ́sì kó bẹ̀rẹ̀ sí ní fa kó tóra wọn gbogbo ẹ̀ ẹsẹ̀ mẹ́fà ni o. ìtumọ̀. ni wípé gbogbo nǹkan tó bá wù kéèyàn ṣe láyé yìí wọn ò ní fún lẹ́sẹ̀ méje ó máa padà filẹ̀ lọ́nà ni ó máa kú. má pàdé ayé mọ́yà tèmi tóbi dáṣọ ebi ń pa mí. kí má wà ní ayé mọ́yà. ebi ń pa mí jáde. oúnjẹ tó wáyé wá jẹyàn máa fún ẹ jẹ bọ̀ tèmi ni màá sì máa sọ tèmi ni màá máa sọ ó lè ṣiṣẹ́ bọ́dún yìí kọ́kọ́ kẹ́nìkan wájọ gàlẹ́ lórí bíi tẹ̀ nígbà fún ẹni ẹlájọ wáyé. àyè ṣiṣẹ́ mi káyìn ká wájọ gàfẹ́ àtẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ọdẹ òní nítẹ̀lọ́rùn láyé. dáàdì nípa ọ̀rọ̀ tí à ń sọ lánàá yẹn tá a sọ tún ìdí nìyẹn tí màá ti fẹ́ orí yìí mo ń gbọ́. dáàdì ẹ má bínú o ẹ̀yin lẹ máa ń jẹ́ kó yé wa wípé kókó kì í jẹ́ ti bàbá pẹ̀lú ọmọ kó má ní àlà. kí ni rízè tèmi pẹ̀lú àbúrò mi máa wà nílẹ̀ tẹ́ ẹ máa wà lọ mú ara ìta tẹ́ ẹ máa gbé àtẹ̀lẹ́sẹ̀ yìí lọ́wọ́ ah daddy sorry to say oh, kò wá kò wá òkè tó. in fact daddy ẹdùnú ṣé ẹ fẹ́ ká lọ máa tò sẹ́yìn wọn ni àbí ẹ fẹ́ ká lọ ṣe ẹ̀rọ máa tọrọ jẹ lọ́wọ́ wọn ká máa tọrọ jẹ pé kán fún wa. kọ́lá ṣé bá a jọ ní ara ẹ mi fẹ́ gbọ́ ọ̀rọ̀ kọ́lá náà. ṣé ẹ mọ bó ṣe jẹ́ sí mi ṣá báńjọ lẹ ń pè ní ará ìta moreover ẹ̀yin méjèèjì iléèwé lẹ wà kí lẹ ṣe fẹ́ bójútó iléèwé tẹ́ ẹ tó máa ráyè bójútó iléeṣẹ́ mo bí yín ni ẹ wo bí mo mọ nǹkan tí mò ń ṣe ẹ fi Bánjọ sílẹ̀ ṣòye yín tó bá tó time tó yẹ kí ẹ take over you will take over but now ẹ filẹ̀ bẹ́ẹ̀. ẹ wò dádì ó máa bẹ́tà ẹ̀ sìn kí ẹ gba iléeṣẹ́ ẹ lọ kẹ́ gbé fún wa at least àwọn náà ti dàgbà tó a lè handle lè ṣẹyìn náà kí wọ́n máa put wá through kí wọ́n wò bóyá a ní lè handle rẹ̀. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe èkó tí ẹ̀yà wa ọlọ́run. Doyin Kóbi ṣé gbogbo ohun tí mò ń sọ látẹ̀kọ́ kò yé yín ṣé n tẹ́ fẹ́ ni pé kí n gba àkóso iléeṣẹ́ yẹn kúrò lọ́wọ́ Bánjọ. dadi n ta fẹ́ nìyẹn. all right màá gbà màá gbé fún yín ṣó tán. n ta fẹ́ nìyẹn rárá sà. a máa yọ rárá sà. ọmọ wa lè ní ọ̀yà ṣọ́ àwa ọ̀pọ̀lẹ́. ọmọ mi ń kọ́. àlàáfíà ló wá sà. báwo lára yín ti ṣe. àdúpẹ́ lọ́wọ́ náà. ẹ dáàdì mo fẹ́ máa lọ kò burú má pẹ́ o. bàrà kún mi ẹ̀ka. ẹ̀ka ẹ̀ka ọjọ́ mẹ́ta. báyìí. Il boy. Ẹ ra. Ẹ pẹ̀lẹ́. Ẹ máa gbà pẹ̀tẹ́ ń bọ̀. Sisi. Ẹ ra sà. Pẹ̀lẹ́. A ní káwá yọjú sí yín ni. Àmọ́ ẹ̀ sọ fún mi pé ń bọ̀. A ní ká fi ṣe surprise eh. náà ni. Bẹ́ẹ̀ni. Inú mi dùn pé ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tí chief ń bá àwọn ọmọ ẹ̀ sọ nígbà tó wàá fi dọ́dọ̀ bá irú ọ̀rọ̀ wo ni wọ́n sọ. irú ìbéèrè wo tún nìyẹn irú ìbéèrè wo nìyẹn Bánjọ ṣé wo ò gbọ́ nígbà tí chief ń sọ fáwọn ọmọ wọn yìí pé ẹni tó lẹ́rù òun ló lẹ́rù ẹni tó lẹ́rù òun ló lẹ́rù wọ́n sọ wípé àwọn làwọn ni ẹ́ ipá àwọn làwọn dẹ̀ máa lu ẹ gbó ipé bó bá ṣe wù àwọn làwọn ṣe lè lu ẹ. Ah, ah, Bánjọ ṣé gbogbo nǹkan tí mò ń bẹ̀ sọ látijọ́ ṣé kò máa wá jọra wọn báyìí. <laughs> Bímpé ọ̀rọ̀ ẹ máa ń yà mí lẹ́nu nígbà míì ṣá ṣé rọ́wà nǹkan tí chief sọ ni dúkìá chief àwọn ọmọ chief ló ní náà so wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ ṣé èmi jẹ́ gẹ́gẹ́ bí ọmọ chief pèpè ah, then má jẹ́ ká ṣe lọ́hùn àbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rárá ni àmọ́ nǹkan tí wọ́n ti sọ sílẹ̀ káwa tó dé ok let it be mi ò rí bàbàrà nù nǹkan tí wọ́n sọ rárá ni. Hmm, ìwọ ò rí bàbàrà ń bẹ́ẹ̀ mi èmi mọ̀ ẹ́ gbàǹjọ́ ṣebí wò mo mọ̀ ẹ́ láti jẹta kó tó dànù kò lè dè ní kí n máa wá gbéná wojú ẹ̀ mo mọ̀ pé nǹkan tó máa sọ náà nìyẹn kò sí bàbàrà ní nǹkan tó sọ àbí. Ah, no big deal. Eh, ṣó tiẹ̀ rí bó tiẹ̀ ṣe wá ń sọ ìgàn èmi gan ṣẹ̀ wá rí i pé kò sí big deal ń bẹ̀. Eh, eh. ah, mo fẹ́ kó ronú gan-an ló ṣe ń ronú sí i kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà. ọlọ́run tiẹ̀ ṣeun ìrònú wa ti wá ń jọra wọ́n sìn. Ah, kò sí náà big deal at all. mo fẹ́ kó o sùn oorun tó wáyé ẹ wá sùn yẹn mo fẹ́ kó o sùn sìn. ṣé bó ṣe fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ nìyẹn. iye <laughs> ṣe problem màá sùn náà màá sùn. Yeah. kẹsẹ ní ìṣẹ́ láwùjọ kóṣẹkóṣẹ báyìí ní tìlà kọṣẹ ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ òun nílẹ̀ ń gbọ́ ṣẹ́ báyìí nínú ọmọkò ìwọ chief Fiwabi Adégbìtẹ̀ gbogbo nǹkan tí mo bá bá ẹ sọ lọ́gànjọ́ òwe gbogbo ẹ̀ ni kò bẹ́lẹ̀ dáhùn wá wo tó bá máa fi dìbò yí àárọ̀ ọ̀la mo fẹ́ kí ariwo ọ̀fọ̀ ariwo ìbànújẹ́ ariwo ẹkún kó sọ nínú ilé ìwọ chief kó jẹun lóde ayé báyìí kó lọ sanwó lájùlé ọ̀hún bẹ́ẹ̀ ló máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ pọ́ pọ́ pọ́ ó ga ọ́. dúró náà ṣé ṣé béèyàn ṣe máa ń kú náà nìyẹn ṣé kò ń ṣe é pé bóyá wọ́n ti sick ti tẹ́lẹ̀. wọn kúkú sick àánú aláàánú èmi àwọn àti lọ́ọ̀yà wọn a sì sọ̀rọ̀ títí kí lọ́ọ̀yà tó dágbére pé òun lọ sí amẹ́ríkà fún course kan àfi bí ó ṣe dàárọ̀ ìbọn ṣe pè mí pé chief sùn wọn jí wọn. ó lágbára o Bánjí, ṣé kò dẹ̀ ń ṣe pé bóyá wọ́n ti ń ṣàárẹ̀ téèyàn kankan ò ṣàkíyèsí wọn, àbí báwo? Mi ò rò bẹ́ẹ̀, mi ò rò bẹ́ẹ̀. Bímpé má jẹ́ kí n parọ́ fún ẹ. Ó dá mi lójú pé ikú ẹ̀gbọ́n kì í ṣe lásán. Ẹ hmm, ó lọ́wọ́ ayé nú. Má sọ bẹ́ẹ̀ mọ́. Bánjí, má sọ bẹ́ẹ̀ Ó lọ́wọ́ ayé nú. Ṣé wọ́n dá ayé mọ̀? Ṣé tí wọ́n bá rí ayé ò lè dá mọ̀? má sọ sọkúsọ. Hmm, mo kàn ń ro personally ni. ṣé kò wọ́n ṣe rí pé o ti ń lọ fẹnu ẹ̀ sọ̀sọ̀kúsọ káàkiri bàǹjì bàǹjì ọ̀ ah, ó jẹ́ ṣọ̀rẹ́ ó jẹ́ ṣọ̀rẹ́ ah, jùlọ ṣé wọn ò mọ̀ wípé nǹkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá láyè àmúwọ́ ọlọ́run ni ewé kan ò ní jábọ́ lára igi báyìí kó má sí àṣẹ ọlọ́run bá ń bẹ̀ ah, nǹkan tó ṣẹlẹ̀ sí chief yìí ó yọ ọlọ́run ó jọ ọlọ́run bó ṣe ṣẹlẹ̀ yìí jọ torí ọlọ́run jọ nítorí ọlọ́run má fẹ́ nu ẹ̀gbẹ̀ṣẹ́ o má fẹnu ẹgbẹ̀ṣẹ̀ o má sọ̀sọ̀kùsọ mọ́ o ah, uh, kí ló dé wà létò yẹn mo ti dáná tán kò dìde kó wá lọ jẹun. má gbìyànjú wa má gbìyànjú wa fún mi má gbìyànjú wa fún mi kí ló ń jẹ́ bí o pa ẹ́ kí ló dé. john torí ọlọ́run ọba o má fi ikú ẹ̀gbọ́n tiẹ̀ má fi kọ́lé àìsàn síra ẹ̀ lára o nítorí pé tó bá délẹ̀ tán sí tèmi nìkan ló máa da o ah, ẹni tó kú ti kú àwa tá a kú láyé ní ká mo bá ṣe fẹ́ ṣayé ara wa ah, kí ló dé o máa torí ẹ̀gbọ́n ẹ̀ tó ti kú tó ti lọ tiẹ̀ tó ti bá tiẹ̀ lọ ìwọ ò ní jẹun ah, wọ́wọ́wọ́wọ́ òjò torí ọlọ́ṣọ́ tiẹ̀ yé mi mo ṣe wà ayé mi ni mo wá mi ò wáyé aláyé mi ò rẹ́dí àti ṣọ̀fọ̀ mi ò rẹ́dí àti sunkún fẹ́ni bọ́dì so báyìí mo ti dáná tán wà á dìde wà á tẹ̀lé mi lọ sálẹ̀ wà á lọ jẹun nítorí pé kí ni tèmi fúnra mi gan máa jẹun tán lálẹ́ tí n bá jẹun jàrà tán mo fẹ́ jóúnjẹ mi. kí ló dé mi ò lè wá para mi torí òpó ló kù Bímpé máa lẹ́sùn. Bíbí, kí ni nǹkan tó ń padà wálé wá ṣe ṣó gbàgbé nǹkan ni? checkbook mi ni, mo dẹ̀ fẹ́ gbowó bank. Nítorí pé o fẹ́ gba owó lásán-lásán ló wá torí ẹ̀ fi ṣẹ́ sílẹ̀ ló ń bọ̀ nílẹ̀. Hmm. Ṣé owó náà Eh, àbí nǹkan tí mo dẹ̀ lè yẹnu lẹ́nu. Hmm, ah, kò ń ṣòro tó lè yá mi ó pọ̀. ó pọ̀ tó yẹn. yá bíi two hundred thousand naira. two hundred thousand naira so ìwọ̀nba owó tó kàn fẹ́ lónìí ẹ láti fi ra nǹkan tí mo ní kó ra fún mi. <laughs> kò tẹ̀ wáá ń ṣe nǹkan tó ní kí ra fún yẹn mo tẹ̀ ti gbàgbé yẹn ọmọ promise ẹ̀ máa rà. so kí wàá ní nǹkan tí o fẹ́ fi owó ṣe tó wà urgent tó yẹ tó fi fi ṣe ẹ̀ sílẹ̀. ẹ mo fẹ́ fi san hospital bill mọ́mì kúnbi ni. mọ́mì kúnbi o. mọ́mì kúnbi kan náà. Ah, kí ló ṣe wọ́n. Ah, wọ́n wà lọ hospital ọmọ wọn ló pè mí tó sọ para wọn yá mo wá lọ sí hospital mo lọ kí wọn ni dókítà yẹn wá jẹ́ kó yé mi wípé àwọn máa ṣe operation fún wọn ni pé heart problem ni wọ́n ní ó dẹ̀ máa cost àwọn bíi two hundred thousand naira mo wá ní kíkún bíi wálé wá gbà kó lè kó lọ ìyẹn ni mo wá torí ẹ̀ mú check. Banjo Banjo Banjo gbogbogbò tí ẹ ṣì gbé àlàáfíà tí wọn yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan Banjo Banjo ah owó kí ló tí ì ní ganan tó ń sọ yìí pé kí Wàsíù Àyìndé máa wá ṣeré fún ẹ ah. owó mélòó ló ní tó bẹ̀rẹ̀ sí í ṣe tó fẹ́ máa ṣe yànfùnyànfùn káàkiri nítorí pé mọ́mì kún bí síkì wọ́n kàn ra síkì lásán lásán ìwọ wá torí tìyẹn o fi ṣe tiẹ̀ sílẹ̀ o wá ń sá jọ̀nàjọ̀nà bọ̀ o ń sá kàbàkàbà bọ̀ lé o fẹ́ torí kíní kan o fẹ́ lọ gba two hundred thousand o fẹ́ lọ máa waste owó dànù. Ah, ah. Ah, mm, mm, mm, má bẹ̀rẹ̀ pé mi jẹ́ kí n sọ tẹnu mi jẹ́ kí n sọ tẹnu mi. mọ́mí ìkún mi sick wọ́n sick wọ́n kàn ra ní heart problem lásán lásán. kí ni. Bímpé heart problem ma ní. ṣó lè pa wọ́n ni. Ah. kò lè pa wọ́n kò lè pa wọ́n ah, wọ́n máa yé wọ́n máa yé láì rówó ah, wọ́n wá torí ẹ̀ wọ́n wá ń bá wọ̀ ṣé wọn ò ní bùkátà tiẹ̀ ni kí ló dé kí ló tí ì ṣẹlẹ̀ tó ti fẹ́ẹ́ fi bùkátà pa wá sínú ilé tó bá sí ilé kọ́ ṣé wọn ò ní wá owó tó máa fi tó tó tó tó máa fi ṣọpẹ́ṣọ̀ fún ìyàwó rẹ̀ jọjọjọjọ torí Ọlọ́run. má bàa má bẹ pẹ́ mi sẹ́. ok ok ok ṣé àwọn ò ní owó lọ́wọ́ ni àbí tí wò bá síbẹ̀ ṣé wọn ò ní wo ìyá wọn sọ ni ìwọ máa fi ẹrù tiẹ̀ sílẹ̀ wàá gbẹ́rù ẹlẹ́rù sórí ṣé wọ́n nìkan ni ṣé wọ́n nìkan lọ́mọ ni ah wò dùbò mi ṣé wò mọ̀ yí pé ọgbọ́n ni Yakubi àtàwọn ọmọ ẹ̀ ń dá fún ẹ irọ́ ló ń pa fún ẹ wọ́n kàn fẹ́ fi ọgbọ́n mọ̀ bóyá owó wà lọ́wọ́ ẹ bí o ti ń ní owó kan tó ń tọ́jú pamọ́ ni kó lè kó gbogbo bùkátà ayé wọn kó lè wà kó sí ẹ lọ́rùn mm, mm. ọmọ tó ń dá nìyẹn gbogbogbò mm. ah, máa gbọ́ tí wọ́n bá ti wá fún òun lóyìn tó ń sìn tí ìyá kúnmi tá rẹ̀ bá ti wá yàtọ̀ àwa wa bẹ́ẹ̀ àwa ni ẹ bàbá ọkọ mi o ẹjọ́ tó lọ lọ́hùn mo fẹ́ gba gbogbo properties ọkọ mi o kìnnìkan kìnnìkan tó bá dẹ̀ kúlẹ̀ a ní kò fi lè ṣẹlẹ̀ fún un ṣé nǹkan tó fẹ́ nìyẹn ṣé nǹkan tó fẹ́ nìyẹn o ti fẹ́ máa ṣe yànfun yànfun ẹ nítorí mọ́mú ìkúnmi sick lásán lásán wọn ní as problem nǹkan bíntín ìwọ wá ń sá kábàkàbà bọ́lé. kí ló fẹ́ yẹ kí n ṣe ń sìn. ó ṣe ń sọ̀rọ̀ ni Bánjọ mo fẹ́ kó mú two thousand naira lọ́wọ́ ẹ̀ sìn kó lọ fún kùnbí nísàlẹ̀ kó sọ fún kó fi wo mọ́tò padà lọ bá ìyá ẹ̀ lọ́sípítà wípé ìwọ ìwọ kò sówó kankan lọ́wọ́ ẹ̀ kán wá owó operation mọ́ sí ẹ̀ lọ síwájú kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Hmm. Hmm. ìyẹn náà dẹ́ bá ókè o kó máa wò ó ah, mo ponú mo ponú mi ò rú lọ síbẹ̀ yẹn rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah, very good idea o ṣe thank you my darling <laughs> thank you so much my darling. you're welcome baby. ẹyẹ hmm. lára nǹkan tí mò ń sọ náà rèé ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báyìí pé ọlọ́run fún ẹ níyàwó olóríire alálùbáríkà tó ń tọ́ ẹ sọ́nà ní gbogbo ìgbà tí ò jẹ́ kó o ṣìnà torí pé ọpọlọ mélòó náà ló ní. Mm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o parọ́ o parọ́ thank you very much mm, mm. i love you i love you too. i'll do just that. bínú mo rí bó ṣe dúró síta yìí mo ti mọ̀ pé má bínú dẹ̀. wo wo wo bàjọ́ má gbé má bínú kankan wá fún mi ah, kí ni nǹkan náà tó ń ṣe látàárọ̀ ó mọ̀ mi o ó mọ̀ yí pé mi ò láìkí kéèyàn máa parọ́ fún mi rárá àti rárá kí ló wà ń bẹ̀ kí ló dé ganan kí ló dé téèyàn ọkùnrin tẹ̀ kí n ní tẹ̀lọ́rùn báyìí ah, ìwọ lo látàárọ̀ wà ń bọ̀ gbogbo náà wàgò wàgò ọwọ́ ẹ̀ kí ni nǹkan tó ń ṣe tó le tó yẹn ó mọ̀ mi ó mọ̀ yí pé mi ò fẹ́ kéèyàn máa parọ́ fún mi mi ò fẹ́ kéèyàn máa parọ́ fún mi èmi torí tiẹ̀ gbàwẹ̀ wọ́n jọ̀sọ̀ káàkiri ṣé ẹ kọ́ rí bẹ́ẹ̀. ó tó ah. kí ló tó de bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ èwo ni ó tó èmi torí gbàwẹ̀ ó ń jọ̀sán ah, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà mi ò ṣeré lọ́nà mi ò yábi kankan ọ́fíìsì ni mo wà lọ́yà ẹ̀gbọ́n ló pè mí níjẹta tó sọ pé àwọn máa dé láti Amẹ́ríkà ní next week àwọn dẹ̀ fẹ́ mọ position company mo láti tidy up things kó má dàbí ìgbà tó yẹ pé mò ń kó wọn síbi kan náà ah mo èmi jókòó sí ọ́fíìsì látàárọ̀ mo bẹ̀rẹ̀ sí ní forí crack brain kí iye lè wà níbí kí ibi lè wà níbẹ̀ ah wàá bẹ̀rẹ̀ sí ni sọ pé kinní kan ṣé mo ṣe irú ẹ̀ lánàá ni. o dẹ̀ ṣọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ni. ah ah mi ò lọ síbi kankan mi ò yá anywhere now lọ jàre lọ jàre ah o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbòòrùn aṣọ mi ṣé mo mo rìnrìn kùnrin lánàá ni wo bíbí mi ò dẹ̀ try láti understand ẹ́ eh? torí pé òkè ń rìnrìn báyìí náà lẹ́rù ṣe ń bà mí ni mo gbà kí ni bá tiẹ̀ ṣẹlẹ̀ sí bá ń jí mi látàárọ̀ ẹ̀rù ló dẹ̀ ń bà mí má bínú àṣé wọn sọ pé wọ́n ti ń bọ̀ nílé báyìí. jẹta ló pè mí ó sọ pé òun bọ̀. Hmm. Kọ́ tó ṣẹlẹ̀ ni ẹnu I can't I can't do oh that. I'm sorry. It's all right. It's all right. It's all right. It's all right ewúrẹ́ tó torí mi rìnrìn àjò inú àgbàrá ẹ̀jẹ̀ ló kú sí àgùntàn tó torí mi rìnrìn àjò inú àgbàrá ẹ̀jẹ̀ ló sùn sí odò òní ṣàn kó bojú wẹ̀yìn ìgbín òní rìn kó bojú wẹ̀yìn. lọ́ọ̀yà ọládélé thompson. àlọ́ lámilámi báyìí là ń rí ẹnìkan ò kí ń ráàbọ̀ ẹ̀ àjò tó wáyé náà ni mo fẹ́ kó o jù sí ò gbọ́dọ̀ rántí àti wálé láíláí. bẹ́ẹ̀ mi mo wà lórí ìjókòó yìí ó ń gbọ́ yín náà kí ló dé tẹ̀ ń wojú ara yín torí ohun tó wà lórí ìjókòó ẹ lè sọ̀rọ̀. àbí nítorí tèmi ni ẹ ṣe ń gbọ̀n lójú lẹ̀ ń gbọ̀n lóhùn lẹ̀ mọ nǹkan tẹ́ fẹ́ sọ. rárá o rárá o rárá o. ẹ jọ tó yọ lọ́hùn ẹ jẹ́ sọ nǹkan tẹ́ ẹ bá wa tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ ní nǹkan gidi tẹ́ fẹ́ sọ ẹ ẹ sọ kẹ́ jẹ́ kí àwa lè máa lọ bí tá à ń lọ tó ráwa ní nǹkan gidi tá a fẹ́ ṣe. nǹkan tá a wá rí fún nípa iléeṣẹ́ dádùá ni ṣé mọ̀ pé lẹ́yìn tí dádùá ti kú lọ́ọ̀yà ò sí around wọn sí ní nàìjíríà wọn ti travel so ìdí nìyẹn tí mi àtàbúrò mi fi wò pé ká wá bá yín ṣé o ẹ lè máa carry àwa méjèèjì náà along ọ̀rọ̀ wa ò báyìí lọ sà. ẹ ẹ ṣí sọ náà ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn tẹ́rù báyìí ẹ̀yin lẹ ogún ẹ̀yin lẹ company ẹ ṣí sọ ah you have spoken well ó kàn jẹ́ wípé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé èèyàn máa sọ ní kọ̀rọ̀ bedroom àwọn kan wà tó yẹ pé ìta gbangba lèèyàn ti máa sọ ṣé irú ọ̀rọ̀ tẹ̀ bá wà yìí kò ń ṣọ̀rọ̀ lera ọ̀rọ̀ ọ́fíìsì ni ok uh, so ẹ wá bá mi lọ́fíìsì á farabalẹ̀ sọ ok. a ti fẹ́ máa lọ sá. ẹ ṣe jẹ́jẹ́ o. ó dàbọ̀ mọ́. àwọn ọmọ òṣì játijàti àwọn ọmọ ọ̀ranù àwọn ọmọ tí wọn ò ṣe é fi tọrọ lọ́dọ̀ ilé jù àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù. Bímpé Bímpé kí ló dé. kí ni òde kí ni òde bọ́jọ́ wo tó bá ní kọ́kọ́ bó ṣe ń rí wa bó ṣe ń ríre o bó ṣe ń ríre o wo àwọn ọmọ yìí wọ́n ti dé o wọ́n ti dé wọ́n ti fẹ́ máa wá kílèmù ogun bàbá wọn lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó fẹ́ ṣe báyìí kí ni nǹkan tó fẹ́ ṣe sí báyìí. kí ló tó máa ń fi ìpòrí mi ò pè náà ọkùnrin ni mí baálé ilé dẹ̀ ni mí mo lọ́pọlọ dáadáa yà ó rò kọ rò pé mo ní kọ́ wá bá mi lọ́fíìsì ni màá bá handle ẹ̀ náà. ẹ bá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. ìwọ yìí ìwọ yìí baálé ilé ṣọkùnrin ni ìwọ yà bí sùnwó náà ìwọ náà mọ ọpẹlẹ lọkùnrin tọ́wọ́ máa ń pe gbogbo ẹranko tó máa níwọ̀ ìgbé tiẹ̀ náà máa jáde. níwọ̀ tó jẹ́ pé kò sí ọpọlọ kan lórí ẹ̀ báyìí kò sí nǹkan kan kó kó ló báyìí kò sí èmi lèmi ní control life ẹ lọ́wọ́ èmi ni mò ń sọ fún ẹ pé báyìí ni kò ṣe ṣe life ẹ báyìí ni kò ṣe ṣé ó dá nǹkan ṣe rí ni ṣé o dá nǹkan gidi kan ṣe rí láyé ẹ ìwọ wọn sọ fún mi pé ọkùnrin ìwọ ìwọ yí ọkùnrin jàtìjàtì ọkùnrin òfò ní ọkùnrin ládàradà ni ẹ ọkùnrin aláìní làákàyè ṣé mi ò máa sọ fún ẹ ṣé mi ò máa ké tó pé àwọn ọmọ ètò bá dọjọ́ kan wọn máa wá bẹ́ẹ̀ wọn máa wá sunkún òkú bàbá wọn sí ẹ lọ́rùn kí ni nǹkan tó fẹ́ ṣe sí nsìn. Bímpé Bímpé Bímpé jọ jọ sọ̀rọ̀ fáà pé Ọlọ́run ọba ti fún wọn lọ́pọ̀lọ́jọ èmi lọ kò ní kó máa sọ̀rọ̀ sí mi ẹni àmúdẹ̀gbà fọlọ́run okay o gbọ́n jù mí lọ o control ẹ̀ fine and i love it that way and i want it to be. èmi mọ̀ wípé o gbọ́n o dẹ̀ ní làákàyè èmi náà ni máa tọ́ ẹ sọ́nà torí mi ò ní lajú mi sílẹ̀ báyìí kíta lọ́kọ̀ wa mi ò ní lajú mi sílẹ̀ káwọn ọmọ lórí burúkú àwọn ọmọ ṣọ́ṣọ́ṣọ́ àwọn ọmọ àwọn tí wọ́n mọ tí wọ́n mọ ìgbà tí èmi àti ẹ̀ta jọ ń jìyà lórí ogún yìí káwọn gba nǹkan tí ò ń ṣe tiwọn mọ́ mi lọ́wọ́. sórí anytime tí àwọn ọmọ yẹn bá ti wá bá ẹ ní ọ́fíìsì ṣé ò ń gbọ́ mi ṣé ò ń la etí ẹ̀ sílẹ̀ tó ń gbọ́ mi dáadáa wàá sọ fún wọn wípé o ò lè ṣe anything until tí lọ́ọ̀yà bá dé ṣé o ti gbọ́ nǹkan tí mo sọ sọ fún wọn pé o ò lè bá wọn sọ nǹkan kan until tí family lọ́ọ̀yà yín bá dé period. so ká ṣe gbogbo ẹ̀ ní lẹ́gà wí àbí. bẹ́ẹ̀ni lẹ́gà yẹn gan la máa fi yanjú ẹ̀ ah, eh, ogun <laughs> kó tiẹ̀ lè ṣẹlẹ̀ kó tiẹ̀ ní ṣẹlẹ̀ láéláé lọ́la àwọn tó nílẹ̀. bó ṣe sọ yẹn náà ni màá ṣe i trust you and that's why i love you ìyẹn ò ní kó máa kó máa fi yẹn kó máa fi gún mi lára kó máa fi gún mi náà kó i love that bá a ṣe máa ṣe nìyẹn. ẹ̀sìn wo ẹ̀sìn wo ẹ̀yin bàbá mi ẹ̀sìn wo. Bímbé ìwọ ló pẹ̀gbọ́n mi ah! mi ò ránṣẹ́ tó jẹ́ yìí o bàbá mi ò ránṣẹ́ tó jẹ́ yìí o ó tún fi oògùn bá mi sọ̀rọ̀ Ah. èèyàn máa burú o Bímbé nìwọ. Ah! èyí mà burú o èyí nìkà o àyè wípé ìwọ lọ pa fìwàbí fìwàbí tó jẹ́ pé igi lẹ́yìn ọgbà tí gbogbo wọn ń tàtì náà ń jẹ lábẹ́ rẹ̀ ni lọ́wọ́ ṣe púpẹ́ ní ẹlẹ́ni ọ̀dá lójú ni ọ̀dá ń tàmànà. Ah, ah! dákun nítorí ọlọ́run kí wàá ní ohun tí o rò pé a lè ṣe sọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí gangan ní pàtó. àyìnlá hmm? ń dọ́dún méjì rèé o lójú yín ní ìbáyìí ní tí ń pè mí lónírọ́ o àbí bẹ́ẹ̀ kọ́ sọ́ọ̀rí èmi mọ bí ọ̀rọ̀ ọjà sí i kí n tó gbé kẹ́ẹ̀gbẹ́ bọ̀ torí tí ọba gbẹ́bọ̀ ń kọ́ ara ò ní ní bára ọba wa ní ń kọ́ ká jẹ́wọ́ bó ti ń jẹ́wọ́ yìí. ẹnì ní wípé ọmọ mọ̀dí ó gbẹ́bọ ni. sọ́ọ̀mọ̀ pé ń lé fìrù kankan ń yarí pé òun ò ṣe nǹkan. ètò mi nìyẹn àdìbà mi ah, ìfẹ́ mi má bínú sí mi. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bàbá ẹni kó má pè mí nífẹ̀ẹ́ mo lè pa síbi tá a wà yìí àwọn ah, eh, ah, eh, èsì bá ń lé awo. n ló pẹ gbọ́n mi mo lè pa padà. ẹ eh, ẹ wo wo ẹ wọ má jà má jà ọmọ pé ní tí ọba gbádùn ìjà ẹ wọ má jà fílẹ̀ fìjà fọlọ́njà kọ́ fọ́ lẹ́rẹ́ ọgbọ́n. ah ọlọ́run mà ṣe wọn ní ọba gbẹ́bọ gọbájì máa wà lérí òun ò ní jẹ́ òun ò ní jẹ́wọ́ tí ń pariwo kiri ni. Hmm. bóyá gáfílẹ̀ kọ́ náà báyé rẹ̀ jà báyìí. níbi tá a wá bá dé dákun kí ni tá a ṣe tó jẹ́ wípé ara èyí tọ́jú ọmọ tèmi ara rẹ̀ ọ̀yà tí ò ní bàbá ikú. aláwẹ̀ ara rẹ̀ ọ̀yà hmm, àìlá àwa ní í ṣe bẹ́ẹ̀ hmm, torí ẹ̀yìn wà ọ̀la. solution kan péré solution rẹ ara rẹ ọ yà tí wọn bá dá sí eléèkàn ni ọ̀nì gbádùn mọ́ ah. àmọ́ torí tiẹ̀ àtọkọ o àtìyàwó tọmọ nípa o wọ́n gba ilé àwọn ọmọ òkú lọ wọ́n wà pé báyìí ká ṣàǹkọ báyìí ká wò di ń tọ́ṣẹlẹ̀ rèé o àwa ń kọ́ o àsọrí o tí wọ́n bá wá ilé ṣe bẹ́ẹ̀ nǹkan gbogbo ohun tí ń rùn ọ̀rọ̀ àtàn lẹ̀. ó dà ẹyẹ ohun tó ń gbìyànjú àti sọ nísìn ni pé bí wọ́n bá ti dọ̀dọ̀ àwọn ọmọ olóòkú tí wọ́n bá ti ṣe sọrí bí wọ́n bá ti gbá ẹrí ẹ̀ mú tán sọ̀rí ó ti tán ni nì. ọtẹ alóṣè alóṣè ìjọ. lọ́bẹ̀ lọ́bẹ̀ lọ́bẹ̀. èlé bíntì nínú ọ̀rọ̀ ọlọ́run dákun o ṣeun hmm. kò kò ní bàjẹ́ fún ọ yóò mọ̀jú ṣe fún ọ kò ní sáwó ṣe o díẹ̀ ọmọ ẹ díẹ̀ ọgbà díẹ̀ mo kí gbogbo wa kú jòkó yẹrí ẹ má jẹ́ àfọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ gbogbo wa pátá náà la mọ̀ pé ìwà tí ọ̀dà tí ò bójúmọ òun làwọn ọ̀daràn méjèèjì yìí o àmọ́ yorùbá bọ̀ wọ́n lè yàn téèyàn kọ́ níkà tó ṣèkà òun náà ti ní tinú ẹnu ẹ̀ tó fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni òun lọ́rọ̀ eléyìí jẹ́ ṣé ẹ̀yin lèmi ọ̀pá òwe yìí fún o òwe yorùbá tó sọ wípé aforóyaró tẹ̀ ń wo ni kò ní jẹ́ kóró ọ̀tàn bọ̀rọ̀ torí wípé èèyàn ṣẹ̀mí èmi ní ọgbẹ̀sẹ̀ ìka ó di púpọ̀ ọ̀dàlẹ̀ ó di méjì ni ẹ dákun mo bẹ̀ yín torí ọlọ́run ọba ẹ yáàfì àwọn méjèèjì yìí ẹ ṣàdúà fún wọn kí wọ́n máa lọ́n lọ tiwọn kí wọ́n máa kóṣì wọn lọ iná ẹ̀ sàárẹ̀ wọn tí wọ́n ti bá wọn kalẹ̀ àwọn lẹ́ ń wò rádaràda yìí ìgànfọ́jú ìpín ọ̀gbádùn ẹ dákun torí ọlọ́run ọba ẹ̀yin ọmọ mi ẹ yọ̀ǹda wọn ẹ jẹ́ wọn máa lọ fàkàtì. òjò bẹ́ẹ̀ lọ. ẹ ṣe bàbá àgbà. kò sígbà tá a ní fúru yàrá o ah, ah. tí mi bá rotí wàhálà pẹ̀lú dààmú tí wọ́n kó wa sí táwọn òbí mi méjèèjì tí wọ́n dẹ́mi wọn lè gbèdùn kan ká má fòrò yàrá mi ì rẹ́ni fojú jọ bẹ́ẹ̀ dẹ̀ rèé ojú mẹ́wàá kò dàbí ojú ọ̀run bàbá àgbà ṣe máa gbé ìtọ̀rọ̀ ah, mi ì paláṣẹ fún yín o ṣùgbọ́n kò sọ ọ̀rọ̀ rárá. ẹ wo ẹ jọ sá ṣe rí mi ní tèmi o kò sọ̀rọ̀ ẹ̀bẹ̀ nínú eléyìí o kí wọ́n bẹ èmi doyin láti èní ìdí ọ̀la mi ò ní gbọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni mi ò ní gbà ṣé tí wàá rí tí mo bá wá gbà o lásán ni kò dénú mi rárá wọ́n ní òkùnkùn ò ní kùn kó nínú màmú nǹkan tí màá ṣe fún yín ẹ gbà ẹ̀gbọ́n mi ẹ̀yin lè gbà ọ ṣùgbọ́n mi ha máa ká tán pẹ̀lú mi. kúńbi ìjọ torí ọlọ́run ọba mo bẹ́ẹ̀ ni ṣáánú mi dáríjì wá ọlọ́run ọba máa ṣàtúnṣe máa ṣàtúnṣe ara ni mí ara ara ni mí gan ìyàwó mi ò rí nǹkan kan mọ́ bó ṣe wà ìjọ ṣàánú mi torí ọlọ́run á ṣàtúnṣe ẹjọ́ ẹ dáríjì. Ah. gbẹ́nu ẹ sọ̀rùn gbẹ́nu ẹ sọ̀rùn. wàá ṣàtúnṣe nǹkan tó bàjẹ́ ti bàjẹ́ àtúnṣe kankan ò ràn ah, ó wá ṣetán ló máa ṣàtúnṣe ṣé tó bá ṣàtúnṣe sí àwọn tó wà láyé àwọn tẹ́ ti pàdánù kọ́ ṣàtúnṣe ìrọ̀ni àwa wí tán ní ìyàwó ẹ̀ ló ń tiẹ̀ tíyàwó ẹ̀ bá tiẹ̀ ń tiẹ̀ dúró ná ṣé wo gbọ́dọ̀ tirẹ̀ ni ìwọ kìíní kan burúkú òpònú ayírada ṣíọ ọdẹ. ẹ mọ mi wá Eh, ìjọ tó yọ lọ́hùn ìjọ tó yọ lọ́hùn ẹ má ah. bínú ẹ jèbù rẹ̀ ẹ ṣàánú wa ẹ kàn fi ṣírò wípé tá a bá jọmọ yín náà kò síbi tẹ́ fẹ́ tì wá sí i bí ọmọ náà lákòókò jẹ́sẹ̀ yẹ ìjọ. bíi pé lẹ́nu tiẹ̀ sí mi pé kí n máa yín bẹ̀bẹ̀ ìwọ apààyàn yìí lèmi máa bá bẹ̀bẹ̀ tí èdúró mọ́ bíi pé o ti gbàgbé ni o lọ́mọ yín náà ni o ti gbàgbé pé mi ì bímọ èmi àgàn ni wọ́n wá ń bẹ̀ lónìí ẹ̀bẹ̀ kan kò sọ̀rọ̀ ẹ̀bẹ̀ kan nǹkan tó ní kálukú bá fún báyìí òun ló máa hù fún iṣẹ́ ọwọ́ yín ló ń jẹ yín lọ́wọ́ yẹn yín kíní kan rádaràda. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tó yọ lọ. ọ̀rọ̀ ti rí bó ti lóun ó rí báyìí nìsín ẹ̀yin méjèèjì ti dálẹ̀ nìsín ojú yín ti wá jà. ẹ jẹ́ rọra lura yín yẹrí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tó lékú méjì tó wà pọ̀ fún méjèèjì ẹ̀gí wà lèrè ẹ̀yìn náà ní ìsín kò sí ẹ̀ ó mú mi rẹ́dí òwe ìyá bàbá mi kan ni tó ní ẹ̀dákẹ̀dá náà láyè tó bá ti mú kọ́kọ́rọ́ kan jù à lọ́wọ́ báyìí ilẹ̀kùn fìfo ní èsì ṣé ẹ wàá sílẹ̀kùn fìfo ní ìsìn. bẹ́ẹ̀ni. wọ́n fún yín lóúnjẹ kẹrọra máa jẹ kínú yín ó máa dùn ẹ wá wò ó pé kẹ bá tẹni tó fún yín lóúnjẹ nì kẹ bá tiẹ̀ jẹ́ pátápátá òun lẹ́kàn òun ni kọ́kọ́rọ́ kẹjú àtẹmú dání ilẹ̀kùn òfìfó tẹ́fi òun ni pé kò sí nǹkan kan tó bá yín kalẹ̀ mọ́ kó kà tẹ wá náà òun lẹ́ẹ̀ padà sí ẹ wá ti gbọ́ wínrínwínrín o torí tẹ bá máa gbọ́ wínrínwínrín nìsín ẹ̀rú ọ̀bà yín àyà yín ọjà ni mànà aláyà spark benshop mo kí gbogbo ìjókòó yìí mo dẹ̀ tún kí wa wípé a kú tí olóògbé tí wọ́n papòdà fortunately enough kí olóògbé tó papòdà wọ́n ṣe will tí wọ́n dẹ̀ ṣe detailed explanation bí gbogbo àwọn properties wọn bá máa ṣe pín now ìwé will yẹn ó wà ní ọwọ́ ti tèmi níbí now kí olóògbé tó kú wọ́n jẹ́ kó yé mi wípé tí kúnbì èyí tí ó jẹ́ àkọ́bí wọn bá ti pé 28 years old pé kí n gbé gbogbo ìwé property àwọn kí n gbé fún but amazingly mi ò kọ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ níbi tí èmi travel ọlọ́run mo ṣàkọrí pé gbogbo ẹ̀ bákan but be that as it may fortunately nísìnyí tí adẹ̀ ti padà wá nísìnyí i still have the documents with me and um, right now mo ṣetán láti gbé property bàbá kúnbi fún kúnbi tí gbogbo àwọn ẹbí bá gbà mí láyè kò jẹ́ bí ó ṣe jẹ́. wo lórí ohun tí òye wọ ni wípé àwọn wèrè méjèèjì àwọn ni wọ́n wà ń di ọ̀rọ̀ ìṣújú tó fi ní ọmọ pé ó yẹ kó wá nàìjíríà nígbà tí ọmọ ṣe ọjọ́ òbí ni àwọn wèrè tí wọ́n wà sàṣìlù ọ́ tí òfin mọ̀nì àti wá àwọn rẹ̀. rílì rílì nì rílì nì ògùn wà bàjẹ́ lójú ẹ̀mí wọn nìsín ń táwọn rò pé ò lè ṣeé ṣe nígbà ni ó ti wá ṣeé ṣe nìsín ọ̀tẹ̀ tó wà áwìs tó áwìs fún wa tí oníkan gbàǹkan òun ló délẹ̀. in that wise um, Kumbi um, details property chief òun lélẹ̀ lọ́wọ́ mi and with all respect mo ṣetán láti gbé fún ẹ. ẹ torí Ọlọ́run ọba ni mo fi bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ti gbé wíìyẹ fún ọ. àbúrò ní burúkú ni ẹ. ẹ wá rí ibi ọ̀rọ̀ ti yín dé nìyí. wọ́n ti há pọ́ọ̀tì fún ẹni tó ní pọ́ọ̀tì ẹ̀yin tẹ̀ wá ní pọ́ọ̀tì tẹ mọ́fọ́ ẹ dìde ẹ wá máa lọ. ìjọba wa tiẹ̀ ní ṣe gbogbo nǹkan fún ẹ̀kọ́ yàn dáwà ká máa gbé ní ibà yẹn jọ lórí ọlọ́ọ̀ bàbá lórí ẹbí. èrè yín dàrú ni ìyá yín jẹ́ lé bàbá yín. bàbá sà bàbá ẹni ọ̀rá yẹn fún bàbá gbẹrù ọmọ tí mi lè dìde gbà dání gbà ó yà gbà gbà gbà gbà sàmú gbẹ gbọ sàmú gbẹ gbà <laughs> yà dé dé dé dé dé nírọ̀wà nírọ̀wà nírọ̀wà nírọ̀wà nírọ̀wà nírọ̀wà nírọ̀wà kàmú kàmú àdégbé tọ́. ẹ ẹ ẹ lọ. ẹ ọ̀nà yín yọ ẹ. ọ̀nà yín yọ ẹ. ọ̀nà yín yọ ẹ. wọ́n bá yín yọ ọba yín yọ ọba yín yọ ọba yín yọ ọba yín yọ. congratulations. congratulations. iná eh? mi dùn. ọlọ́run yé ọlọ́run yé ọlọ́run yé. Ah. Eh, ẹ ṣeun